إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفي لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله خير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله أتابعك الله ọlọ́run tí ó الله fi àánú rẹ̀ tí wọ́n fi dá padà sí ìjókòó yìí ní òní ọjọ́ kẹrin nínú oṣù Rabiul Awwal ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin dín ní ogójì. السلام عليكم ورحمة الله وبركاته آه كلام نعراض سبحانه وتعالى أما قنتلو دينو تراوى أدب المفرد في الإمام البخاري رحمه الله تعالى بيتي عبارة òun náà ni ojú ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún ó lé. àìwá bí ká wá yẹn إذا نصح العبد لسيده باب إذا نصح العبد لسيده ojú ọ̀nà tí ń sọ nípa pé tí ẹrú bá ṣe ìsítí tó ṣe kìlọ̀ ọ̀gá rẹ̀ kọ́ àdìsí tó wà lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé yìí òun náà ni àdìsí gba ó lé méjì tó oṣù. Oh ولا حديث تاقه قوية ولا قال حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثنا عن نافع عن ابي ذر بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد إذا نصح المسلمين وأحسن عبادة ربه له ان أجره مرتين àbíkájì tó wípé báàbò ojú ọ̀nà kan nìyí ìdánáfọ̀ àlẹ́ àbúrò lè tẹ̀yé ni. tí ẹrú bá fara sí ọ̀gá rẹ̀ dáadáa kí lè sọ tó wà lórí ẹ̀ ẹni tá ń pè lẹ́rú ó ń ọ̀gá rẹ̀ dáadáa kí ni ládàá tó wà lórí ẹ̀ òun ni ọ̀rọ̀ yìí fẹ́ sọ òun ni ó dá fẹ́ kà nínú hadithi wọ́n ní Ismail sọ fún wa yìí pé àdàkàní Malik Malik náà wí fún mi wọ́n alákọ̀ọ́ náà fẹ́ náà fẹ́ ọjọ́ mọ́gí ó dání ọ̀ àbúrò àjẹmọ́nà ẹ̀mọ́ rọ́bì yàlọ́ọ̀rù tààlà àti kúmọ̀ wọ́n ní àdàrọ̀ tó lọ́wọ́ ìsọ̀lọ́lọ́ ọ̀hún وسلم قالوا جزي الله صلى الله عليه وسلم ìnana àbùdá dádájú ẹrú ìdá anáfà hali sẹyìdì ẹni kúrò anáfà hali sẹyìdì ìtumọ̀ rẹ̀ ni pé àkọlọ́kọ̀ lẹ́ẹ̀kẹ́dùmẹ́ta lè sẹyìdì ìyẹn ni pé ó fi ọ̀gá rẹ̀ dáadáa tẹ́rú bá fi ọ̀gá rẹ̀ dáadáa wà á sàlẹ̀ ìbáàdà tààrọ̀ bẹ̀ lẹ́yìn tó fi ọ̀gá rẹ̀ dáadáa. ọlọ́run tó wá tó wà àtọ̀gá rẹ̀ náà ó tún ti léyẹ̀ náà dáadáa. ìyẹn ni pé ọjẹ́ ẹrú ọyẹ wọ́n ọ̀dọ̀ dáadáa fọ́gá ẹ̀ ọdún dá lọ́dọ̀ ọ̀gá ọ̀gá tí gbogbo wa. ọ̀rọ̀ ajá tí ó bàgbà ládàá rẹ̀ ló máa jẹ́. ẹ̀mejì ní ládàá rẹ̀ máa jẹ́ ẹ́ ó ṣe ohun tọ́gà rẹ̀ fẹ́ kó ó tún tí ẹni tọ́jú adẹ́dàá wa náà fẹ́ nípa ohun bá pàṣẹ ó ṣe ó dẹ̀ jìnà sí ohun tọ́lọ́wọ́n kọ̀ nípa rẹ̀ yìí nínú àgbáyé tá a rí mbẹ àwa sọ pé ẹni tó mọ̀rọ̀tẹ́yì ọba agbálada rẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀rí nínú àgbáyé tá a bá nù hadith yìí ni wípé a máa rí àjùlọ tí ń bẹ fún ẹlẹmọlókè náà ẹni tó jẹrú tọ́wá sí ọ̀gá rẹ̀ dáadáa ìwà máa sí ọ̀gá rẹ̀ tọ́fẹ́ sí ọ̀gá rẹ̀ dáadáa yẹn kó kọ́ di. láti tún jọ́sìn fọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ajásí pé irúfẹ́ irú bẹ́ẹ̀ kó máa máa ní méjì lẹ́kẹ̀yàmí hí dèlhàkọ́ìdì nítorí ìwà méjì tó mú wá ẹ́ ó mú ọ̀sọ́lọ́wọ́ ó mú tọ̀gá ìkejì àgbáyé tá a bá nù hadithi yìí kí ẹni tó bá jẹ́rú kọ́ lọ jagun tó jọ̀dọ̀ ọlọ́run ò kì í ṣe dandan fún ọ kì í sọ̀rọ̀ ẹ̀yẹ fún. hajj gé sọ̀rọ̀ ẹ̀yẹ fún ẹni tó jẹ́rú nígbà tí ń jẹ́rú lọ́wọ́ káṣí ẹni tó bá fi hajj yẹ hajj rẹ wà sọ̀fẹ́ lóbi jáde pé ẹni tó bá jẹ́rú ìyẹn ni pé hajj rẹ lálàáfíà ẹni tó bá jẹ́rú tó bá fi hajj èyí tó dáa jù òun ni pé kọ́kọ́ àlàtúnṣe hijjatul islam lẹ́yìn ìgbà tó bá dọmọlúwàbí bẹ́ẹ̀ náà lọ́mọdé lótìtọ́ lódodo nígbà tá a nẹ́bi sallallahu alaihi wasallam tí wọ́n mú ọmọ kan tí wọ́n fi hẹ́ ipe tó títí ọlọ́run wọ ọmọ yìí o tẹ́tẹ́lẹ̀ yìí náà bá ṣe mú wá sí hajj yìí tó bá ṣe hajj tóun náà ní hajj àbí kò sálá sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n lákè hajj rò ìwọ òbí rẹ tó mú ṣẹṣẹ hajj yẹn ìwọ ọlọ́gbàládà ti bẹ lórí ẹ̀. tó ní wọ́n fi sọ pé ọmọ kékeré tá a bá mú lọ irú èyí tó máa ń ṣẹlẹ̀ láwùjọ wa mí báyìí nígbà tí wọ́n fi máa ń gbà wọ́n láàyè ìyẹn lè gbóyún lọ ó lè bímọ fọ́ọ̀n ẹlòmíì dẹ́ lè mú ọmọ tó ti lórí àmú lọ síbẹ̀ ẹ̀rí bí yẹn bá mọ́ ọmọ lọ àkọ́kọ́ náà ló ń ṣẹ̀rí àdéhùn gbogbo tẹ́ hajj yẹn ń gbòòtú lóyè rọ́ọ̀mù fún un. aya yẹn yàní tẹ̀síọ́bì kọ́ọ̀lì sọ́nà pé hajjá wàlẹ̀ umrata lillah ìwọ́n tó gbọ́ ọmọ fínísì lọ sí mọ́kà ajá sí kó bá parí gbogbo hajj ṣùgbọ́n hajj ẹni tó mú ṣe hajj yẹn gbà tọmọ yóò ti bàlágà hajj ti islam tó ṣe pé inú májẹ̀mú tó tè yẹ òun ni pé kéèyàn bàlágà kọ́ ọmọ ohun tí ń ṣe. àwọn àríwá sọ pé tẹrú yàtọ̀ ààrẹ ti gẹ̀ẹ́sì tẹrú yàtọ̀ kí ṣe pé òní làákàyè ṣùgbọ́n kọ̀ǹdíṣẹ̀ lọ́fà ló fi jẹ́rú sọ irúfẹ́ nìyẹn wọ́n ní ká tẹ̀ sọ wípé hajj rẹ̀ lálàáfíà ó gbógun ti mọ̀ yìí ti ń ṣe. ọ̀gá rẹ̀ lọ́gàn rí bó ṣe ala orí tọ́wọ́ àlábẹ́ ọ̀gá. sọ nípa bẹ́ẹ̀ hadith yẹn ń yóò yé wa ẹni pé lọ́pọ̀lọpọ̀ gba bá ń sọ fún wa wípé ẹ̀tọ́ méjì lọ́lọ́run máa bí wa. ẹ̀tọ́ tọ́yẹ ká pé fún òun náà ní ìfijọ́sìn fọ́lọ̀ lẹ́yìn náà ni ẹ̀tọ́ ẹ̀dá gbọ́dọ̀ pé ẹni sọ pé tá a bá lọ wo ìbẹ̀rẹ̀ nígbà tó ti sọ̀rọ̀ alukurani tán aláwọ̀ ní alif lam mim dhalika alkitabu la rayba fihi hudan lil muttaqin. alif lam mim dhalika alkitabu la rayba fihi nígbà tó lọ́wọ́ ti sọ̀rọ̀ alukurani pé alukurani yẹ o la rayba fihi kò síyè méjì mbẹ́. hudan lil mustaqim ìmọ̀nà lọ́jẹ́ fún àwọn ẹni tí ń fáyọ̀ ọlọ́run ọlọ́run wá ròyìn àwọn wo ní ń fáyọ̀ ọlọ́run. làwọn tó nígbàgbọ́ sí ohun tó pamọ́ wọ́n kírun. wọ́n nígbàgbọ́ wọ́n kírun tálọ́lẹ̀ tán méjèèjì tó wá ní wọ́n mímú ara yóò e fi bò ní. inú wọn tá a tún wá fi kẹwọn ta ló ní wọn tá a àwọn èèyàn ló fi jáde bẹ́tọ̀ méjèèjì ọba sùpàdé ọ̀tá la máa bí wa. ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́hùn lẹ́yìn náà ẹ̀tọ́ ẹni tó wà ha wa. irú ẹni tó jẹ́ ọmọ tó wà o. àtọ́lọ́wọ́ ọba sùpàdé ọ̀tá la á ọmọ náà lẹ́yìn ìgbà tó fi ọlọ́wọ́ ọba tán ọlọ́wọ́ á lẹ́tọ̀ọ́ ti òbí ẹ̀ náà lọ́rùn rẹ̀ ìyàwó ọ̀sán pé à ìgbà tí mo ti pé tọlọ́hún ìbàdàn bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ìyẹn lè wo sọ wípé irúfẹ́ ẹrú yìí ọmẹ́tọ̀ tọlọ́hún wá tọ̀gá rẹ̀ wá o ẹ̀tọ́ tọ̀gá lábẹ́ báàbù yìí hadithi mi tó tún wà lábẹ́ rẹ̀ ìgbà ó lé mẹ́ta ó ní hadathana muhammad ibn salam. hadathana muhammad ibn salam. salam. salam. قال أخبرنا المحاربي قال حدثنا صالح بن حي قال قال رجل لعامر الشعبي يا أبا عمرو إنا نتحدث عند عندنا أن الرجل إذا أعتق أم ولد ثم تزوجها كان كالراجل بناتها فقال أعني حدثني أبو بردة عن أبيه أني محمد بن سلام ọsọ fún wa yìí pé alimuhari bí yìí ọsọ fún wa ibi arákùnrin kan máa sọ fún amírù ṣáàdì wọn ni abba amúrin mo pè ọ abba amú ìnà nàta àdàtò ìjànà àwa bá wí lọ́dọ̀ wa o pépé anna rọjùlá pété bá rí èèyàn kan ìdá àìsàkọ ó mọ wàlàdì tọ́ba sọ ìyá ọmọ rẹ̀ di ọmọlúwàbí ẹnì kan bá ń sọ níyẹn fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé tíyẹn bá ní járíyà ìyẹn ní ẹrúbìnrin bóyá wọn pin fún yẹn nígbà tá wọn kẹrù tán wọn kẹrù lójú ogun wọn wá pín járíyà fún yẹn òun náà lóbìnrin obìnrin yẹn náà tọ́ sí yẹn ní ni pé ìyẹn láǹfààní àti máa fẹ́ obìnrin yẹn gẹ́gẹ́ bí ẹrú bó ṣe pẹ́ rú ni. tí bá wá ń fẹ́ rúfẹ́ arábìnrin yẹn tọ́ba ṣe bẹ́ẹ̀ tọ́ba lọ lóyún ó ti kó òní járíyà ó ti di ọmọlẹ́wẹ̀rẹ̀ ó ti di ya ọmọ ó ti kó òní járíyà òun lọ́ba alárakùnrin kan ṣe lọ́ba nẹ́bí ike òun ní járíyà òhà ìmọ̀ nbà ṣe ṣùgbọ́n ọ̀fẹ́ kó lóyún. ìmá yẹra tí wọn bá ti rí pé nǹkan ọmọkùnrin bọ à òjíṣẹ́ Ọlọ́run ní òòlè òòlè kọ fún kádàrá o ọpẹ kò jì báyìí bó ṣe múrò wá nìyẹn ìparábìnrin yẹn ti ṣe kíni o ó ti lóyún kò sí wù sẹ́ni yẹn ń sọ́ra fún ju wípé ọbẹ̀ máa bá a ṣe ọbẹ̀ kó lóyún torí tó bá ti lóyún ó ti kó òní járe ó ti di ọmọlẹ́wàlà kò sí gbọ́dọ̀ tà àlẹ́ ti gẹ̀ẹ́sì kò gbọ́dọ̀ tà hadithi wa sọ wípé àwa máa ń sọ ìrẹ àbá àmùrì a máa ń wí lọ́dọ̀ tiwa yìí pé tá bá rí èèyàn kan tó sọ ọmọ wa làdì dọmọlúàbí ìyá ọmọ tó máa tàzà wájà ha ọwọ́ afẹ́ bí ìyàwó ó kò ní bá lò ó bímọ fún. kàánà kàrọ́ kìbí bàdánẹ́ta ó ń tọ̀hún dàbí ẹni tó gun ràkúnmí rẹ̀ bí ẹni tó gorí ràkúnmí amir wa ni ó ní Abu Burda sọ pé ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá o òní qala lahum rasulullah sallallahu alayhi wa sallam. wọ́n là nẹ́bí sọ pé àwọn mẹ́ta kan kálọ̀ sábì sí wọn dáadáa méjì ní ládàá tí wọ́n máa ah. a. ẹni àkọ́kọ́ nìyẹn lọ àwọn mẹ́ta arákùnrin kan mà ní mini kitab nínú àwọn bàkàtà bí lọ́wọ́ àwọn bàkàtà bí yẹn òun làwọn ẹni tí wọ́n fún ní tíra kìí ṣe báwa ní òní tíra ṣùgbọ́n bá dáa pọ̀ mọ́ra àwọn mùsùlùmí tí wọ́n gbé nínú àwọn tí. Si, àwọn àfáà máa ń sọ ni tí wọn bá ní ahlul kitab nẹsọrọ ni wọn gbà lérò ànẹsọrọ àbí àlìyẹhódù wọn nẹsọrọ àwọn jù àtàwọn ọkọrin yó àwọn yẹn ni wọn pè ní ahlul kitab abẹ ti gẹẹsì tó àwọn yẹn lọlọrọ bá ń sàlàyé fún wa táyà sọ pé àwọn yẹn ń sì gbọ́yé pé ọtọ amúlẹdínà ọtún kitab hillun tẹ oúnjẹ àwọn ẹni tí wọ́n fún ní tíra ẹ̀tọ́ lọ́jẹ́ fún yín oúnjẹ ti títí yín náà sì jẹ́ tán fún wọn ìyẹn ní pẹ́rẹ́ tí wọ́n bá dùnkù ló ti wà nù nínú sẹ̀rí àyè pé ẹran tí mùsùlùmí ọba jẹ ìmọ̀ kó ti pé mùsùlùmí lòdù tàbí kó sì jẹ́ bákàtà bí lòdù yọjà wọ ọkùnrin yóò lòdù. wọ́n ní nítorí pé àlìmọ́ ń bá kọ́ ọ́ yẹ wàhálà ọ̀tá àlànà àwọn fún tàkìrì. wọ́n ní nítorí wípé àwọn ọkùnrin yóò ní bá a ṣe ń fẹ́rẹ̀ làwọn náà máa ń pa tẹ́lẹ̀ wọ́n á sì dákọ̀ ọlọ́run sí wọ́n ò dùn bá a ṣe máa dùn òun láyà fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bí etí dá ẹ̀ lójú pé kọrin yóò báyìí ojú kó lójú báyìí ló sọ pé ló kọ Jésù sẹ́rẹ̀ yọ níjẹ́ àti pẹ́rẹ́ tó fẹ́ yàtọ̀ sẹ́rẹ̀ irú èyí tí wọ́n ṣe lánàá àtòmí retí ní tí wọ́n January oúnjẹ ọ́ àbí níbi táwa lọ ní wípé aláwọn mẹ́ta kan ń bẹ tó yẹ pé wọ́n gbà ládàá ládàá àwọn ẹ̀mejì lọ́ máa jẹ́ arákùnrin kan máa ní mi ní àlẹ́lẹ́ kíkà ọ wà nínú àwọn ẹni tá a fún ní tíra àmàlẹ́ bí nàbí yìí hi ọgbà nẹ́bí tiẹ̀ gẹ́gẹ́ gbọ́ láfẹ̀rẹ̀ bọ́yá nẹ́bí Musa ni ọgbà gbọ́ àbá nẹ́bí Isa alayhi salatu alayhi mọ́ salatu salam tó igbóhùn lọ́kẹ́yà wà nẹ́bí Israel. ọgbà yẹn náà gbọ́ wà amana bi muhammadin ó tún gba muhammadu gbọ́ ẹ̀rí falahu ajran ẹ̀sẹ̀ méjì lọ́wọ́ àgbà ó gba nẹ́bí ẹ̀ gbọ́ agbẹ̀sẹ̀ kó tún tẹ̀lé wọn tá nẹ́bí ẹ̀ sọ pé kó gba nẹ́bí wa muhammadu gbọ́ òun lòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi sọ yìí pé nínú sahih muslim pé dábàá àti gbogbo òjọ tí ń bẹ láyé táyé òfin ní jáyé mọ́ ìjọ ànábì ni sallallahu alaihi wa sallam tabarẹ́ nìkan lẹ́yìn ìgbà tá ànábì ti má lámọ́ rẹ̀ sì yí wá ẹnìkan wá pera rẹ pé júù lòun àbókùnrin yó ikú ní làwọn afáàfin gbé pé tó gbogbo àwọn ẹni tí fún tí wọ́n láwọn ọ̀sẹ̀sìn tí wọ́n kírun tí wọ́n gbà nẹ́bì gbọ́ kébéré ni wọ́n pẹ̀lú ọ̀rọ̀ tá nẹ́bì ti sọ yẹn bí tẹ́nìkẹ́ bá tún pe rẹ̀ ní jù àbópe rẹ̀ ní kọrin yóò lẹ́yìn ìgbà mo ti mú kúrò ánìwáyé mọ́tò òun bá kú ó ya kébéré. tó nípa bẹ́ẹ̀ ni àkọ́kọ́ náà àwọn mẹ́ta tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n sì gbẹ̀sẹ̀ méjì lẹ́ẹ̀kan náà òun ni kan nù ahlẹ̀ kitab nínú àwọn tá a fún ní tíra. àmàlẹ́bí nẹ́bí yìí ọgbà nẹ́bí وآمن بمحمد صلى الله عليه وآله وسلم قلت أبا محمد نيبا وله أجران أمين يوم بسره yóò gbẹ̀sẹ̀ kọ́gbà nẹ́bí rẹ̀ gbọ́ yóò tún gbẹ̀sẹ̀ kọ́gbà nẹ́bí wa gbọ́ sallallahu alayhi wa sallam. àwọn yẹn lọ wà bẹ́ẹ̀ fún o kò sí bẹ́ẹ̀ fáwa àwa lè nígbàgbọ́ sáwọn nẹ́bí tó lọ ṣùgbọ́n kì í ṣe pé ṣẹ̀rí àwọn á lò ó ọlọ́run sọ wípé lèkúlè jàǹdà mi kò ṣeré àìsàn wọ́n mi hájà ìkọ̀ọ̀kan tó yé la fún níṣẹ́rí àrẹ àti ìlànà sílámọ́ọ̀tù tó máa tẹ̀lé. àti sọ wípé ìwọ ah, tí mo ṣe yìí mo fi síjọ ànábì dáúdà jẹ ni à ah, má ti bẹ́ẹ̀ o. ṣùgbọ́n ànígbàgbọ́ sànẹ́bí ọlọ́run kí ànábì dáúdà ànígbàgbọ́ sànẹ́bí ọlọ́run ànábì Mùsá ànígbàgbọ́ sànẹ́bí ọlọ́run ànábì Ìsá tó ní Jésù. ṣùgbọ́n kí wọ́n ní kí Eh, musẹ́tà nẹ́bí yìí sáfọ́ àdúgbò àfi tá nẹ́bí bá ní ká kọ́ sí wọn lórí bẹ́ẹ̀ lóko ẹni àkọ́kọ́ nìyẹn kálẹ̀ ní kejì. wọ́n ní àlejò ẹni kejì tó yẹ pé ládá méjì ni ọgbà lẹ́ẹ̀kan náà òun náà ni ẹrú ìdá àdá àpọ̀lọ́ tọ́ba pé ìwọ ọlọ́run wà àpọ̀lọ́ wà yìí ó tún pé ìwọ ọ̀gá náà agbalada kó pé wọ́n ọlọ́run agbalada kó pé wọ́n ọ̀gá rẹ̀ ẹnì kẹta. wọ́n ju lónìí káàní kàndẹ́wò amẹ́sẹ̀ ìyàtọ̀ ha fa ha fa ahsanata adiba ha wa alama ha fa ahsanata alima ha. ثم اعتقها فتزوجها فله أجران. أني كتانية يعني كانت عنده ọlẹ́rú lọ́dọ̀ ẹrúbìnrin yìí yẹtọ̀ ọ̀há ó ń bá a ṣe ẹ ìmọ̀ ń bá a ṣàṣepọ̀ níbo sì kọ́ lágbára lẹ ẹrú ẹrú la pè ó ẹrú ni ẹrú tí wọ́n bá ń kó lógun tí wọ́n bá lógun wọ́n á kẹ́rù wọ́n á kẹ́rù wọ́n á pín fáwọn ẹni tó lọ sójú irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ ó lọ́dọ̀ yẹtọ̀ ọ̀há ìmọ̀ ń bá a ṣàṣepọ̀ fàá dábàá ọkọ lẹkọọ fa Asanata Adiba ọ ọdẹ kọ dáadáa ọ ha otu tún kọ mọ, fa Asanata tàbí ha ó tún kọ nímọ̀ yẹn dáadáa tó mọ ha ọwọ àtọwọ àtọ ọdọmọlúwàbí pé kó ní bọ ẹrú wàláwù àjọrán ẹsẹ méjì lọ́wọ́ ní afa wa amiru báyìí pé bẹ̀rẹ̀ ẹ ọkọdì yóò kàbù fí ma ha ìlẹlẹmẹdìínà subhanallah síbẹ̀ ti lè dààmú sí mọ̀mọ́ lóde lónìí afáwọn amírù ni torí gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ yìí afọ ní gbogbo la ṣe é fọ ẹ yóò ha ewu tí tó rú mẹ́ta tó lágbára báyìí a máa ń gun ilà Mẹdínà lọ sí Mẹdínà láti lè gbàgbọ́ irú ọ̀rọ̀ yìí kò sì tọrọ yìí àákàdé gbé àákàdé gbé sí báyìí níbo ó di Mẹdínà láti lọ kọ́rọ̀ ọ̀rọ̀ tọjọ́ báyìí kódà kò ní tóbi tọrọ yìí. ayò àlìkẹ́fọ́ wa nínú àgbáyé tá a rí nínú hadith yìí òun náà ní pé àdìpẹ̀lẹ́ ẹ̀sán lẹ́ẹ̀mejì ń bẹ fún ẹni tó bá nígbàgbọ́ nínú àwọn bàtà tá a bí. ọgbà nẹbi rẹ gbọ wọ́n tún gbà nẹ́bí Muhammad gbọ́. àti bí àdìpélé ẹ̀sẹ̀ ń bẹ fún ẹrú tó pẹ́tọ́ ẹ̀tọ́ ọlọ́wọ́ àtẹ̀tọ́ ọ̀gá rẹ̀ àti bí àdìpélé ẹ̀sẹ̀ ń bẹ fún ẹni tó ọkọ dáadáa ọkọ onímọ̀ dáadáa ọwọ́ aṣọ ọdọmọlúwàbí ó ti fẹ̀ ẹ̀sẹ̀ méjì ni ọgbà a ó tún jẹ́ oyé wa wípé àádáàmú fún mọ̀ọ́dì ọjọ́ fòbóòtò rẹ̀ láti sẹ́lẹ̀fì ìlàlùbọ̀lìjáde bàyìdà ọ̀rìnlẹ̀ yìí pé àwọn ẹni ìṣáájú dáadáa jogún ẹ̀sìn lọ́dọ̀ wọn ọ̀rìnlẹ̀ pé wọn a máa sáfù lọ sílùú tó jìnnà fi hadithi wahidin nítorí àdìsẹ̀ ọwọ́rọ́ kan tó àwọn mas'alatin wahida àbí nítorí àlàyé ẹyọ kan kó fi má dìjú subhanallah ìfẹ́ kékeré yìí kó fi lójútù ọ̀rọ̀ ẹ̀sìn ni kó fi yé dáadáa wọ́n á kẹ̀dé tíráfùlù lórí ẹ̀. lórí afẹ́ kò sí bí wọ́n ṣe lè fẹ́ máa sọ̀tẹ̀ àwọn àfa wa wọn ò lè má mẹ́nu bá wọ́n lè sọ pé ràhìlátùhù alẹ́ àìlèyà ìkẹ́ àwọn ìrìn àjò rẹ̀ tó ṣe ń pa àmọ́ nìyí wọ́n sí péjì fún yẹn náà lọ́tọ̀ ìdààmú tó dààmú fún mọ́ nìyí ọjáde kó lu ẹ̀ ọlọ́ bíbá ń gbọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ilé oṣù bọ́sọ́dọ̀ ilé ẹgbẹ́ adáhùnròyìn àlè imam bukhari rahimahullahu ta'ala àgbẹ̀ kìí sọ̀rọ̀ ẹgbẹ̀rún láàfáà imam bukhari rahimahullahu ta'ala àgbẹ̀ ńgbà táwọn náà ń sàlàyé ọ̀rọ̀ fún àyẹ̀kẹ́ àfa àtọ́n káwọn yìí sọ̀rọ̀ ẹgbẹ̀rún gbogbo pátá náà wọ́n sì máa ń sọ yìí pé àà ìgbàgbọ́ o ipe ohun tí ń jẹ́ gbàgbọ́ o àdéhọ́kàn ni o ọ̀rọ̀ ni o iṣẹ́ ni o ohun tí gbogbo wọn wí nìyẹn lábẹ́ báàbù yìí báàbù tá a wà ń bẹ̀ wọ́n ni pé ìdáná sọ̀hálẹ̀ abudu lè sẹ́yìn èdè tẹ́ni tó jẹ́rú tọ́ba ṣe déédéé sọ́gà rẹ̀ tó pé ojúṣe rẹ̀ kí lẹ́sẹ̀ tó wà fún. hadith tí a tún mú tọ́jú àwọn èyí tá à ń sọ látìgbà yìí ọ̀rẹ́ ni hadith kẹrìnlẹ́ ní igba yìí wọ́n ni muhammadu bin al-ala. hadathana muhammadu bin al-ala. قال حدثنا أبو أسامة عن بريد بن عبد الله عن أبي بردة عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم المملوك الذي يحسن عبادة ربه ويؤدي إلى سيده الذي فرض ويؤدي إلى سيده الذي فرض عليه من الطاعة والنصيحة láwù àjọrọ. àwọn ọlọ́fà ni alimami Shafi'i nípa pé rífìlà ìlmíyà orin wà mìíràn àjò akọ́nà èèyàn lè bí sí fún mọ́tàrà ọ̀pẹ̀tà kan rọ́bọ̀ àná ilẹ̀ àwòtọ́ ni fitọ́lá bẹ́ẹ̀ lẹ́ ọ̀la ọ̀sá afẹ́rẹ́ fàfẹ́ lẹ́ àsìfáàrì kámùsùn ń fa wá èdè rẹ̀ afaani tagarọba anilẹ awutọni kó nílu lórí pọ́n wa gíga wọ́sáfìrì tíráfòd tẹ̀rẹ̀ àjò ọ̀fíìl ẹ̀sárì kọ́mùsùn fa wá èdè àǹfààní márùn wà ń bẹ tàfàrójò واكتساب معيشة وعلم وآدب وصحبة ماجد àkọ́kọ́ ìbànújẹ́ máa kú fún àkọ́kọ́ nìyẹn wọ́n ti sáábù máa ń ṣàtìyàn ìsẹ̀mí tí ọ̀jọ́ra wọn ní mo ṣe ń lò nígbà wà lé ayàtọ̀ wà ìlmù ìmọ̀ wà ìkẹta nìyẹn wà àdàbò ìyálẹ̀kọ̀ ìrìn àjò ìmọ̀ ni o. bàbá kan jáde láyé àwọn bàbá wa ó tó bíi ijọ́ mẹ́rin sí di ọ̀rọ̀ pa nígbè lọ́tẹ́ à ẹ má jà sí ìkú síbi ilẹ̀ onílẹ̀ mọ́ à ó ní wọ́n níbi táwọn yòókù sùn yìí náà ní táwọn tó sùn bí iye ṣe mùsùlùmí ní sọ pé òye ṣe mùsùlùmí ẹ má jà ni títí fa. tọ́padà di gba sọ pé tó akókó ti rí náà ọmọ òkú tó sọ wípé òun gbé bàbá òun lọ tẹ́ àwọn àkẹ́lẹ́ ti sọ fún àwọn ẹ̀yìn asẹ́sì sókù yìí ẹ̀ yá ajá pé òkú ẹja ge méjì ọmọ òkú àbí eléyìí tó wọn ọ̀lẹ́tọ̀ sí bàbá rẹ̀ mọ́ ni gbogbo ọba kọ́kọ́ fi kalẹ̀ sí lẹ́gbọ̀n òtítì fi ọ̀rọ̀ aago kù méjì kálukú gbé pin tiẹ̀ àbọ̀ tòun òun ọ̀ máa gbé lọ sí tẹ́ ẹ̀yin náà ẹ̀dẹ́ sọ pé lélẹ̀ kálukú ni wọ́n máa rí lájì lájì ní ìkẹ́gun ọ̀dọ́ rẹ̀ mbẹ́ ló ti kọ́kọ́ rẹ̀ jà mbọ́ wá ní lọ bàbá kẹrìnrìn àjò ló fi yanjú ọ̀rọ̀ níbi dáhùn sọ̀rọ̀ yẹn lọ báyìí bàbá yẹn sápẹ́ ń tọ́jà gbà ńlọ wọn bàbá wọn ni wàá lágbájá mi jáde ń tèmi pé àwọn ọ̀lú wà nínú àwọn ọ̀lú tá a sí kú sílé bàbá yẹn sá kó gbogbo àwọn kìnnì yìí bí ṣe ń kínkè bó bọ̀ ní kí gbogbo ẹ̀ bọ̀. sọtọ́ àìsí bẹ̀rẹ̀ náà ní ká gbé lọ gbogbo eléyìí bẹ́ẹ̀ sí sílé bẹ́ẹ̀ sí síte ẹ̀sùn kúrú náà ni ó ní ọ̀dà irú ọmọ eléyìí tó kéré jù lọ wà báyìí só lè wá tó bá dàrọ̀ bẹ́ẹ̀ bá sí sílé lọ pé bàbá mo ní kí yín ni. wọ́n fẹ́ gbowó oúnjẹ mi só lè béèrè ẹ dákun sójú àbákàtìrá èrè àjọ bàbá mi sọ̀rọ̀ wọ́n bá ń wọlé wọ́n bá ní àkọ́bá yẹn pé bẹ́ẹ̀ ẹ tètè máa lọ sí i inú kẹtẹ yìí ó gẹ nínú àṣìyàn ìmọ̀ ń bẹ ẹ̀kọ́ máa wà. kìí ṣe pé báyà kẹta wí yẹn ti yé dàbí alára kó wò pé àìlájú òun ni ká máa gbókùn sílé pé kò sí ó ní ó ní kódà nìkan wà afẹ́ńtọ́ bá kú sọ́fíìsì lókun tí ọ̀bá kú sọ́fíìsì wọn ọ̀gbẹ́rọ̀ tó kù bá kú ìjọba ó wọn sí ṣùgbọ́n tó bá kú sọ́fíìsì wọn ó fún ìmọ̀kú ẹni àwọn àbàbẹ̀ àbàbẹ̀ tí wọ́n bẹ gbọ́ ìjọba ó wọn ni ó ní gbogbo àwọn oríṣi ibẹ̀ yẹn làwa ti gbé mo ti bàbá mi sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ni lọ wọ́n sọ̀rọ̀ pé torí bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ yẹn tètè lọ sí gbogbo wọn àti pápápá wọ́n tún ló kù mùsùlùmí ọ̀gbọ́n ọ̀gbẹ́ láti gbé bàbá lọ sẹ́jọ́ nìyẹn. ìrìn àjò nìyẹn lórí pé gbogbo àǹfààní bá rà àwọn tí ìlọ́mù ṣàfihàn kó bẹ́ẹ̀ ìpè sàfàrò ju hàbì kò wá àdáàbò ẹ̀kọ́ àwà wọ́tò ìbátìmọ̀jìdì èyí o tún bá àwọn abiyì èyàn bá rẹ̀ tíyẹn lè má nílé. sọ nípa bẹ́ẹ̀ hadithi tí wọ́n wá kà fún wa lábẹ́ ó pẹ̀lú muhammadu bin al-ala ó ní abu abu usama ní hadith yìí wá látọ̀dọ̀ burayda bin abdullah látọ̀dọ̀ abi burayda abi abu burda látọ̀dọ̀ abi musa al-ash'ari radiyallahu ta'ala anhu wa arda wọn ní òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé al-mamluku alladhi yuhsinu ibadata rabbih ẹrú tí ń sin ẹlẹ́dàá rẹ̀ dáadáa wọ́n yóò á di ila sayyidihi alladhi ọ̀rẹ́dì bákan náà ń tún ṣe fún ẹni tọ́jọ́ ga rẹ̀ ohun tó jẹ́ dandan tó yẹ kó ṣe àtọ́ àwọn nàfíhà wọ́n fi ẹgbẹ́ nǹkan méjì ló pé sí i la ọ́ tẹ̀lé tọ́lọ́hún subhanahu wa ta'ala ó tún ṣe déédéé pẹ̀lú ọ̀gá rẹ̀ tó wà lábẹ́ lahu ajrad ládá méjì lọ́wọ́ àfún tí ó gbà ọ́ àríkò gbélé ibi ká máa pààrà nírú àwọn èyí tá ti wí lókè ni kó lè yé lábẹ́ bábù yìí tó tún jọ àwọn eléyìí tá sọ yìí náà. قال حدثنا موسى حدثنا موسى قال حدثنا عبد الواحد قال حدثنا أبو بردة أبو بردة بن عبد الله بن أبي بردة قال سمعت أبا بردة يحدث عن عن أبي قال قال رسول الله صلى الله عليه وسلم المملوك له أجران إذا أدى حق الله في عبادته أو قال في حسن عبادته وحق مليكه الذي يملكه آه موسى أصبوا عيفي عبد الواحد ينا أصبوا في أبو بردة بن عبد الله بن أبي بردة oni mo gbọ́ àbá búrúdá yuhadisu tí yẹn sọ pé wá látọ̀dọ̀ bàbá òun kó ti sọ ọlọ́run sọlọ́lọ́ àṣẹlá sọ yìí pé alimọ́mílò ẹrú o lágùn àjọrọ̀ àwa ní fún o five ẹrú o ládá méjì ní òní ìdá àdá àkọlọ́hì fi ìbádẹ́tẹ̀ tọ́ba mú ìwọ ọlọ́wọ́ ọba wá nínú kíni ọ nínú ìjọsìn ẹ̀ ayé fi husni ìbádẹ́tẹ̀ ìyẹn ní kó sí lọ́hùn dáadáa wà hákọ́ maléèkì ìlẹ́dí yẹmúlẹ́kù ó tún wá pé ẹ̀tọ́ ọ̀gá rẹ̀ tó ní kápá lé e lórí ládàá méjì ni ọgbà gbogbo àwọn hadith tá à ń kó wáyé àwọn tó gbádùn yìí. àrèbá ti sọ ṣáájú bẹ́ẹ̀ ni ó ti máa yé wa yí pé alẹ́ tọ́ méjì lọ́wọ́ wa o ẹ̀tọ́ méjì òní ń bẹ lọ́rùn wa ẹ̀tọ́ ọba subhanahu wa àtẹ̀tọ́ sí kí ni ọ àdàmì títa àwọn èèyàn méjèèjì o wà lábẹ́ ọkọ ni lẹ́yìn tó o bá o tún mọ ọkọ ẹ ni bọ́ọ̀ bá sin lọ́hùn àbí yẹn sì jọ ọmọ lábẹ́ òǹbí ni bí yẹn bá fi lọ́wọ́ tẹ́ yẹn ó tún mọ òǹbí lòǹbí. lọ́jà pé kì í sáyà kẹ́ńdà lọ́kọ̀ áàní láàmárì tọ́lọ́hún bá ń sọ nípa kásìhun ábùsọ pé ká ṣe kí ni o. ọ̀kọ́dọ̀ rabbuka allā ta'budū illā iyyāhu wa bil-wālidayni ihsānā. ẹlẹ́dàá rẹ ti pàṣẹ wípé ẹ kò gbọ́dọ̀ sin ẹlòmíì àyàfi dání o àyàfọ ọlọ́run nìkan ṣoṣo òun náà lọ́dẹ̀ lẹ́tọ̀ọ́ sí ìjọsìn. àti pé wọ́n bèèrè wà lè dẹ́yìn ní ẹ̀sàlẹ̀ àti gbọ́dọ̀wọ́ yín o àǹtọ́ sínú bèèrè wà lè ìlàlẹ̀ wà lè dẹ́yìn ní ẹ̀sàlẹ̀ ẹni láti ṣe rere táwọn òbí yín ká ẹ tẹ̀lé wọn níbi ohun tí ọba àyàfọ ọlọ́run. kí ẹ wá dé àìbí mo ti ṣe tọ́lọ́run ṣé dé yẹ̀kẹ́ ní ọ̀ àyàfi tó bá jásí pé nìyẹn ń béèrè fún nǹkan tọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ lókù ìtọ́lọ́wọ́ ni ó borí. ẹ mọ̀ yí pé lẹ́ẹ̀kan náà ìfẹ́ méjì ò lè rinlẹ̀ ń tá gbalérò pẹ̀lú ìfẹ́ méjì ni pé ìfẹ́kúfẹ́ kan bẹ ìfẹ́ tọ́lọ́hún bẹ ìfẹ́ tọ́lọ́hún lọ́gbàrà borí. wọn lọ́fà nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n máa rò sọ yí pé nígbà tó bi léèrè pé ọlọ́run ní fi àárọ̀ òun òun fẹ́ràn òun fẹ́ràn ra òun sì tún fẹ́ràn àárọ̀ òun òun ní fi àárọ̀ òun a Umaru ní àbí àlùkò sálá sọ pé ọ ọ láàyè Umaru kò sí fẹ́ o kò sí rárá ta ló nífẹ̀ẹ́ ọlọ́run ní àárọ̀ òun ọwọ́

tó fi já sí pé ìfẹ́ inú ẹ̀ máa máa tẹ̀lé ohun tí mo ṣe kí ni o tí mo mú wá. ẹ̀sìn mọ̀ pé hadith anasu kan náà wà ìyẹ́lá yóò mìíràn ahadukum hatta akuna ahaba ilayhi min walidihi wa waladihi wan nas ajma'in. ìpè ìgbàgbọ́ ẹnìkan kan yóò lè tí ì pé dáadáa tó fi pé mi ló dẹ̀ sì máa máa nífẹ̀ẹ́ sí ju kí ni lọ. a nífẹ̀ẹ́ sí mi ju òun bí ẹ̀ lọ. yẹni pé kò ń bí sọ ohun yapa sí tọlọ́run la lérò ó sọ yapa sí tọlọ́run ọba subhanahu wa òfin ọlọ́run dẹ̀ ni títọ́lọ́run lè yọ sí àbóǹbí yapa sí tànẹ́bí sí tànẹ́bí lè yọ ti hadith yẹn sọ ni ẹgbẹ́ ìgbàgbọ́ lè tí ì pé dáadáa tí já sí pé mi ló máa nífẹ̀ẹ́ mi ju ọmọ ẹ lọ yóò nífẹ̀ẹ́ mi ju gbogbo èèyàn lọ. lótìtọ́ lódodo àwọn lábárí rí dọ̀nà ọ̀yàtúnlá tó dọ̀ ìyọ́nú àwọn èèyàn òréré kan téèyàn lè ṣe kí o téèyàn lè lépa bá láéláé torí àwọn èèyàn lè wọ́n lè tẹ pọ́ọ̀sì fọ́rọ̀ yípa ní pé èèyàn pẹ́tọ́ ọlọ́run pẹ́tọ́ àwọn èèyàn òun lẹ̀tẹ̀ rẹ̀ fi lè pé méjì ẹ nígbà bá fẹ́ àwọn èèyàn búburú wà nù àwọn èèyàn àwọn èèyàn gidi wà nù àwọn èèyàn tí ọba wà lọ jẹ́ ni dáadáa èyí tó súnmọ́ nípa kí o wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀ tọ́ ọba jẹ́ ni ibi àwọn ẹni bí ó àwọn ẹni rí òsè ni wọ́n á hé bílẹ̀ ayé ṣe wà sọ pé wọ́n lẹ́tọ̀ méjèèjì méjì pé tí ẹ bá ṣe ti ta àwọn èèyàn yìí náà ah! á fẹ́ dáadáa tí ẹ bá ti ṣe dáadáa èèyàn nígbà yẹn la lo ọ̀rọ̀ àfẹ́ lẹ́fẹ̀ẹ́ wà láyé tákàtà ẹ̀rọ gbọ́ àbí wà láyé tákàtà àlò wà lẹ́ àdá múmọ̀rí ìrọ̀ tó wà láyé tákàtà ẹ̀rọ gbọ́ wà lẹ́ àdá múngìdọ́ ọ̀bùn. wà láyé tákàtà àlò wà lẹ́ àná múmọ̀rí ìrọ̀ tó wà láyé tákàtà ẹ̀rọ gbọ́ àná múngìdọ́ ọ̀bùn. ọni ẹlẹ́wọ́n takàtà ló ọmọ àti tí wọn ọlọ́wọ́n bá bá ti dùn kí gbogbo ayé okòrò kò sí yọkàn mi ń bẹ̀ mọ́ ìyẹn ni àwọn ayé ni wọn ọ̀fẹ́ dáadáa ni o ló fi ní òsè yọkàn wọn o wọ́n á pé nǹkan dáadáa ni bá dùn jẹ káwọn yẹn náà kí dùn yẹn kí gbádùn yẹn ti pé wọn ò béèrè fún nǹkan wa ni wọn láyé ti yọnu yọ mi àná mú kí kódà kí gbogbo ayé máa bínú ọwọ́ ni ìdánilítòmí nkàlẹ́wò dà fálikò lọ ha ìyẹnu ọkùnlù lẹ́dí ọkọ̀ tóró bí tóró bò. ìdánilítòmí nkàlẹ́wò dà fálikò lọ ha ìyẹnu. àfààní tí mo bá ti rí fẹ́ wọ ọlọ́wọ́ ọba fálikò lọ ha gbogbo àwọn nǹkan yòókù ti di ó ti ó dò fúyẹ́ ọ̀yẹ̀pẹ̀rẹ̀ torí gbogbo ohun tí bá ń bẹ lórí iye pẹyẹpẹ ni ṣùgbọ́n ohun dáàbà yẹn fẹ́ fàyọ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ yẹn òun ni yí pé táwọn èèyàn bá fẹ́ dáadáa ló bá fẹ́ dáadáa wá bá wọn fẹ́ òun ní sọ pé mo ti tọ́lọ̀ ẹgbẹ́ méjèèjì gbọ́dọ̀ dà àti pé tẹ́ra yìí á kìí ṣe ohun tí mùsùlùmí gbọ́dọ̀ bá kọ́ oko ẹ̀rí pé nísìnyí tó tún lọ́ọ̀ ọ sọ pé mo ti ṣe tọlọ́run ìwé lọ́kàn mi táwọn ń pa àtàwọn èèyàn mọ́ ọ̀hún méjèèjì ni àyàfi táwọn èèyàn bá ń béèrè fún nǹkan tó takò tọlọ́run lókun nígbà yẹn lèèyàn sọ pé ó hò kí ṣe ọ̀hún la lè kó ogun orin tá a fà yẹn kọ lákòó sí ẹ máa ń gbé àbá àti ní bọ́lọ́mù bá ti yọ́ gbogbo èèyàn bá máa bínú à ẹja wo wọ́n bínú sí o. ọ̀hún pé àdéhìí àtúnṣe àdáhùn lọ ìfìlà wọ́n nígbà tí wọ́n gbé òkú lọ wọ́n bẹ̀rẹ̀ sí kọrin rẹ̀ kì í kó ṣe dáadáa ṣe pé wọ́n ń dárin lágbà lérò àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹ̀pẹ́ ká máa dárò ilé lọ́rọ̀ tààrà àbí ẹ̀yìn ó ń kéwú lọ́wọ́ ní kú wọlé ní ó ń sàlọ̀ àlá ní kó pàdé ẹ̀ ọ̀pọ̀ ọmọ ẹ̀gbọ́n kò pàtàkó ìyá dáadáa nìyá wa onídìí ògbélé ni. onídìí gbogbo eléyà onídìí eléyà àwọn èèyàn ń sọ dáadáa rẹ pé àlójú ah, ayé rẹ wọn máa ṣe nǹkan báyìí kí n tẹ lérò pé wọn ń ṣe bẹ́ẹ̀ mọ ń sìn wọn wá kẹbí mọbìnrin òun ní wàá lọ gbádá bí ẹni yẹn ó lè máa sọ̀rọ̀ bí rẹ mọ rẹsí tí bàbá wa kú ní nineteen eh, eighty six àwọn ọmọ a ti bí ń gbà yẹn náà wọn ti dàgbà ń sìn bí ọgbọ̀n dídí ẹ̀kọ́ ni. Eh. wọ́n á sí bàbá nìyẹn àárín náà àwọn obìnrin tó lọ wọ ọlọ́wọ́ agbádá mú kàn lọ wọn wọ́n lọ wọ wọ́n yẹn sè lẹ́gbẹ́jọ́ yóò máa fi bí rẹ̀ wọ́n máa fi tọrọ owó káàkiri kò nídìí gbogbo eléyìí ṣùgbọ́n àwọn èèyàn rẹ ti dáadáa tó ń ṣe nígbà tó wà láyé bí kí mọ̀lẹ́bí fẹ́ tú wọn ni kò ní tú ọ tí nǹkan fẹ́ yípa kí wọ́n ní yóò ní yípa o wọ́n fẹ́ dàrú kí wọ́n ní kò ní dàrú o ẹnìkan wà nù sọ̀rọ̀ kan ní àbọ̀ láti yẹ nìyí o àwọn yẹn ń sọ ń pa ẹni yẹn àwọn kọjá ń bẹ ọba ni wọ́n jẹ ó ti di ẹ̀rí ọdún ṣe sà ọdún gbókù mi lọ àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní sọ nípa ilé yẹn náà ìgbà àti ẹ̀dúpẹ́ àti yóò kù. adẹ̀rígbó lérò pé irú wọn yóò ní ikú ni ó sì padà lọ àdúgbò ẹfọlọ́wọ́ á sì mí o kálukú bẹ́ẹ̀ lọ nígbà tó kéde òun ló lágbóró yìí kálukú ń sọ oníṣẹ́rí adé ń kìlọ̀ fún wa olónìí kò torí òní mì bẹ́ẹ̀ bá ti kú àgbọ̀dọ̀ sọ bí sọ ń pa rẹ̀ ti gorí ẹ̀ wá kan lójú tí ọlọ́run ọba sọ wípé látẹ̀só gbolẹ̀ àmúwá ẹ má bu òkú o fa ìnáhùn kọ̀dé àfọ̀gọ́ ìlànà kọ̀dẹ́mù tọ́lá wọn ti ṣẹ́rí lọ́ọ́ bá ohun tí wọ́n ṣe ń sẹ́ wọ́n sì lálẹ́ sí ọ̀rọ̀ mi ń bẹ mi mọ̀ bó ti lálàájá àti pé fọ́túnfò àyà ẹ kó sùn dábàá ẹni tó wà láyé tẹ bá ń ṣe bẹ́ẹ̀. téèyàn bá ń sọ yẹn èèyàn tún ní nírẹ̀ nípa pé kíyà rẹ̀ tún lè sì sí ojú ọlọ́dẹ ti sàsọ́lẹ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ yìí pé wájàbàtì ló di dandan wọ́n dẹ̀ wá béèrè wájàbàtì lọ́dọ̀ ànẹ́bí pé kí ni ìtumọ̀ àkọ́kọ́ àti ọlọ́lá tó ń sọ rere ń rẹ̀ yẹn dandan ni kó wà ìkejì tí wọ́n ń sọ bí ń rẹ̀ dandan ni kó shuhada náà yìí ká pé tí ń kírun mi pé tí irọ́ o tọ́ba ti jásí fáwọn ẹni dáadáa ni wọ́n ń sọ pé ọ ọ̀dà mi nì ọ̀wọ́ á lọ ṣàkóso ara òun ni ó yẹ kí ìjọsìn kó jọ kẹ́dá àdókò jíjọ ọlọ́wọ́ bá sọ pé wàláhì láyọ̀ mi àdébí sọ̀rọ̀ ó bù la ó tún jù búra sí téèyàn máa ń búra lórí ohun tí yẹn lójú ni ká tó sọ rọ̀ wọ́n ti sọ ọlọ́wọ́ ọlọ́wọ́ fúnra lórí Ọ ọ̀dà lójú ọ̀dà nẹ́bì lójú táàrà ló fi jù búra sí pé wọ́n ọlọ́run bá kò sí gbàgbọ́ kẹ̀kẹ́ fún ara mi tí ò nínú béèrè ti ọlọ́run ta ló ń ní bẹ́ẹ̀ ayé ó bá wa ní ẹni táwọn aládùúgbò rẹ̀ ọ̀bá lè fọkàn balẹ̀ ṣùgbọ́n tó kù sáátà nínú ẹ̀sọ́ ọ̀tẹ̀ yẹn lóbi ayé pé ajá sí pé ibi tí Imam Bukhari tún gbé wa lọ lónìí abala méjì wọn ń pín ọ̀rọ̀ sí pínlẹ̀ kan náà tó bá sẹ̀gbẹ́ kejì ọ̀sẹ̀ gbẹ́ kejì ni o àgàgà wọn bá ṣe pẹ́ gbẹ́ kejì dé ètò ìtọ́lọ́hùn ni wọn ò kúkú béèrè ibi lọ́wọ́ rẹ̀ dáadáa wọ́n béèrè ó pè o àtúwádé bẹ́ẹ̀ báàbù mi ìta tó fẹ́ wọlé sínú ẹ̀ báyìí ẹnu ọ̀dẹ̀ àbáwọlé tó sọ pé al-abdu ẹni tó bá jẹ́rú kódà bọ́ jẹ́rú jù bẹ́ẹ̀ lọ òun náà ń ṣàkóso alákòóso lòun náà o ló fi jáde pé nígbà tí àwọn àfa wa kí hadithi Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu tọ́sọ̀ wípé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ìgbà wọn kí hadith yẹn mú ara wọn àfa àtọkọ tíra lórí hadith ẹyọ kan yẹn o odidi tíra lórí hadith ẹyọ wóró kan yẹn subhanallah ìgbà wọn kọ́kọ́ mú hadith yẹn wọn ni mo rọ àmì nkùnmí nkẹrọ wọn ni rọ àyè lànàbí wí kẹlímọ mi ń bẹ tá nàbí lè wí o ṣùgbọ́n rọ àlówí pé ògán ni ó sì máa mọ̀ dájú pé mú nkàrù ni. mọ́rẹ́tì ìjọ kẹ́ńgbà tá a fi wà láàrin àwọn ní nàkọ́míò àwa máa ń gbé lẹ́kṣọ̀ káàkiri láàrin ìlú àwa lọ sí tẹ̀mí ilé kan bàbá tí wọ́n ń pè ní ọmọ ọ̀yá ní tẹ̀mí ilé àwọn bá dàgbà ọmọ ẹni tí ń ọ̀yá ẹni dàgbà tó tọ́gbọ̀n ọdún tó lé lọ́gbọ̀n ọdún ó súnmọ́ ẹni tí ń àwọn ni wọ́n fọ́ lé bí ilé yàrá tí ń bẹ ń bẹ bọ́yá ni òótọ́ gọ́ọ̀rùn tí ọba jù bẹ́ẹ̀ lọ tọ́ra awọ bẹ awọ ó sú wa padà pàtì náà yá ni. bàbá yẹn náà la fẹ́ lè pè lálàsẹ̀ níbẹ̀ yẹn. tábà tí wàá gbé lẹ́kítọ̀ yẹn lọ bàbá òjò kò ti wà gbogbo ìgbà tí ń wí náà wá ti tógún ọdún àbí kò ti jù bẹ́ẹ̀ lọ. bàbá yẹn ajó kò ti wà wọ́n á gbọ́ ọwọ adijọ kẹ ọba lọ mú ọba lọ mú ọ̀rọ̀ akamu lìjọnàmà òun ni wọn fi ṣe lẹkṣọ fún wa kẹmbà ọmọ ya àlẹ akutọ ìyọrọ àbúrò ọmọdún ló ṣe lẹkṣọ yọ ni bàbá ti jókòó ti wà bàbá ní a ah, ẹyọ ọmọ mi látọdún lẹẹtí máa ń wá bí báyìí inú mi máa ń dùn láti gbọ́ wà sí gbọ́ wà sí ìsọkúsọ tẹ lónìí ẹ̀mí mi kọ pápátá mi ò sì ní fẹ́ kẹ́ ẹ máa ṣerúfẹ́ wà sí báyìí mọ́. ẹ bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín inú mi máa ń dùn gan tí wò pé àwọn ọmọ yìí tó ti dé ọ̀rọ̀ yín sì máa ń wọ̀ mí là ìgbẹ́ ọjọ́ ó ti ìbọnú rẹ̀ ìgbà tó wá má sọ̀kan rárá fi kíní kan gbogbo bẹ́ẹ̀ ń wí ní a ẹ̀mí mi kọ̀ ọ̀rọ̀ tẹ̀ ń sọ lónìí. ṣé mú ń kárò ní mú ń kárò ní àdéhùn pé mo rọ́ ẹni ọba gẹ́ ní nǹkan tó fẹ́ kọ́ wọ́n máa mọ̀ dájú ẹ̀ ìmọ̀ yé bẹ́ẹ̀ ṣé o pé bàbá sọ̀rọ̀ kéde pẹ̀lú wọn. tó àwa ń fìdí ọ̀rọ̀ fíkì ò láàrin ara ojú wa náà ló sì wà bẹ́ẹ̀ <laughs> wá ṣe kéde níta kéde pọ́rọ̀ àlùfàǹsá lọ́rọ̀ kòró à nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ ń pa nìka ọ̀dà kọ nìka kí ni jẹ́ nìka ṣe fíkì nǹkan wọnú nǹkan ni ṣẹ́rí pálá yìí nǹkan tó pamọ́ yẹn gan ni kùránì lọ́ọ́ làmọ́lẹ̀ azọpọlọwọ ọbẹ ẹlẹdàá sọsọ kú sọ ṣùgbọ́n wọn fi hàn pé bàbá ọmọ àmọdájú pé mú kàrò oníṣẹ́ ọlọ́run fi sọ wípé ẹni ọba gẹ́gẹ́ ní nǹkan tó kẹ́kọ̀ọ́ tó sì mọ àmọ̀dájú pé bẹ́ẹ̀ ni fálẹ̀ ọ̀rẹ́ yẹ wò ní ẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ ẹ̀. fàyín lami ẹ̀sítẹ́tẹ́ tí ò bá wá lágbára ọ̀bìlísáàni kó lahùn ẹ̀ fàyín lami ẹ̀sítẹ́tẹ́ tí ò bá tún lágbára fọ́bi kọ́lìdè kó tún fàdálíkà ìmán ìyẹn gan ló tó nìyẹn ni mo wá ń lọ àwọn àfa wa ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn a lè rí ẹyẹ ó lè sí kì í ṣe yẹ òun òbí yẹn ni aláṣẹ nìkan ni láti sọ pé apáta ìfi pálásẹ̀ nìkan ló dáràn sọyìn pé ẹlòmíì àfi ti àfi tara ẹ lẹ yọ máa lọ sọ tẹlòmíì ni wọn náà yẹjú tara rẹ yìí. àti fáyà tọ́lọ̀ wa tọ́lọ̀ sọ pé faman lam yahkum bima anzalallah fa ulaika humul kafirun humuz zalimun. pé ẹni tí ọba fi ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ dájọ́ alábòsí ni wọ́n pálásẹ̀ nìkan lónìí. mọ́ńtọ́ wà ń bẹ̀yẹ nínú àwọn gbólóhùn gbogbogbò ni bẹ́ẹ̀ bá ké òṣùlù fíkì dáadáa nínú àwọn gbólóhùn gbogbogbò tí wọ́n máa lò pé gbogbo èèyàn ní kì í sálàfẹ nìkan rí àwọn fáwọn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká yí nǹkan padà kì sálàfẹ nìkan lónìí a lè rí láàrin yẹn kan ká yí nǹkan padà táwọn àfa nìkan lónìí kì í sàfa nìkan lónìí yí nǹkan padà ta ló lè jẹ́ ti gbogbo gbogbo a lè rí lára a lè rí lára èèyàn kan wọ́n lè jẹ́ amú ọkọ lápẹ̀rẹ̀. ìgbà tí Allah tabaraka wa ta'ala tó sọ pé wallati takhafuna nushuzahunna fa'izuhunna. àwọn obìnrin tẹ́ ẹ bá ń bẹ̀rù pé wọ́n fẹ́ jáde kó ló tẹ̀ láti ẹ̀yìn ẹ̀ ní kọ́ jáde ní kàn jáde kí ìfòfòfò káàkiri fa'izuhunna ẹ̀ ṣe wáàsí fún wọn. wáàsí yẹn kí láàbì ṣe ẹ̀ dáhùn. ewédú ni òdìwádìí àbò òdìwádìí èmi rẹ ẹ tọ́ ọ bá dágbére fún mi má jáde má jáde ń mọ́ bá ni ọba bá ń fẹ́ ọgbọ́n kò ṣiṣẹ́ ọlọ́sọ pé mi làlùjẹ́ nẹ̀rẹ̀ mi ni nẹ̀rẹ̀ ni mo bá ti ṣe sí mi lóbìyàn kẹ́nu méjèèjì ọ̀hún àbò pẹ̀lẹ́nu. kí ló tó lẹ́yìn kejì wá ìṣòro ògùn ná ìlùmọ̀dọ́ ọ̀jà tọ́lá tún ló wọ̀ ọ̀gbọ́n ẹ̀yìn ẹ̀ ló dì ní gbìgbìrì o níbùsùn rẹ̀ níbo ni ìyẹn ló dì níbùsùn ti máa wá aláyẹ ẹlòmíì ò tún gbọ́ lé yàrá yìí o tó ìwádìí sílẹ̀ tó ti ṣàlàyé àwọn obìnrin ò ní sálẹ̀ ìbáṣobi o mo fẹ́ sọ fún wa yí pé gbogbo alákòóso èyí sì jọba nìkan ló fi jáde pé òṣèlú làwa ní ọmọ àti nílé tiwa náà àwọn àfáà kan máa ń kọ sí àwọn ọmọ akọ ìdárọ ìdárọtù àlùmọdọrọsíyà ẹni tí ó bá ṣe ẹdúkẹsàn kó yẹjú kó lè darí ilé ẹ̀kọ́ wọ́n ní ètò ìdára ètò ilé lápẹẹrẹ nítorí obìmọ bíi méje oníyàwó méjì ọwọ́ adáàárọ̀ ọwọ́ sọ wípé ẹ̀yin ọmọ kọ́yẹ́kẹ́ ti gbómi sí ilé ìwẹ̀ fún mi ni ẹ dákun lébi wọn ti máa ń ṣèjọba nìyẹn alali lébi wọn ti máa ń ṣèjọba nìyẹn o ò pín sẹ́ ẹ ǹjẹ́ ń béèrè ni o ò pín sẹ́ ọ sọ wípé ìwọ Abdulrahman tọ́ba ti di àárọ̀ ìwọ ni kò gbé omi sí ẹnu ọ̀nà kínní ìwọ Abdulrazak ìwọ ni kò lọ kó tètè sáré fa ìwọ Abdullah tọ́ba ti di kiri ìwọ lọ ń fẹ́ sí ẹlẹ́yà ti kó edu síbẹ̀ ọ̀yẹn sẹ́yẹn yes ọ̀yẹn sẹ́yẹn pé ọ̀yà ìwọ Yusuf àti Yakub ọ̀yà yìí méjèèjì máa lọ sa ẹwà òpin sẹ́yẹn ọkẹ̀ jí láàárọ̀ ọ̀rá ni ṣé ọmọ sa ni ah ó ti sin òṣèlú yẹn ṣe oríjọba yẹn ṣe rárá rárá. wọ́n aṣọro òhún náà fi lùmọ̀ náà jà ẹ̀yẹ̀ wọn ló dì ní gúúsù wọn ó dì ní mbòlò wọn ti wá alẹ́ ń sàfihàn kọ́lí ti bọ́kẹ̀t sọrí pé àti rí méjì lára rẹ̀ nù mẹ́ta nìyẹn ẹlòmí ọba tó gbàgbọ́ yẹ bó láti yẹn ló dì lọ́kàn ni alùpùpù aládẹ ti sàlàyé nù hadith mi wípé wọlé ẹsẹ àjò illa fil bayt tọ́ba yẹn ló dì òsì ilé náà lọ́gbọ́dọ̀ bọ́ sí. gbogbo àwọn tá a ní ju ìyàwó kan lọ kábẹ́rọ ọlọ́wọ́ ọba lórí wọn téèyàn ọba ti ní lè gbé wọ̀nyí torí káyàkáyà ni ẹrù wúwo ni téèyàn pa ti ẹnì kan fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà kíkẹ́ ẹ wo àlè wàláì wọ́n gbàgbọ́ yé ṣùgbọ́n wọn ẹrù ni wọ́n rí fáwọn lágbára tó jẹ́ wọn pa àti ìrìntẹ́rà tó là mọ́lẹ̀ pé wọn ò lè yíra padà. ṣùgbọ́n ìfẹ́ òfin tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ òun lọ́wọ́ tààlà wọn ò ẹni tí mo máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ẹni tí ọba ráyè ó bẹ́ẹ̀ dàkó pàyàwó tì náà. àbẹ́ ẹni tí ọba ráyè rẹ̀ gbẹ̀ ẹni tí fi fídíò sílé adìẹ ó lè pàyàwó tì náà. gbogbo nǹkan tí bàbá bí afẹ́ lọ bá àwọn ẹnìkan sọ̀rọ̀ afẹ́ lọ sí kìnnì kan ẹtú ti gbé tíráàkì wá ẹjẹ nǹkan kìnnì ń fi ra bá bá kì í yẹ tí ò sí fẹ́ẹ̀mù kẹ́kẹ́ tó lè rí sílẹ̀ fún mi ìyá ẹ̀rù wọn máa ń sọ pé àwọn afọ àdídì kan tíra wọn pe tíra ní alẹ́ ọ̀làmọ́ ú alẹ́ ọ̀zàm àwọn afọ àti wọn ya kí ni o tí wọ́n yàtọ̀ tẹ́lẹ̀ ká bí mẹ́ta fún mi àbí mẹ́rin ọ̀ya sàlá ọkọ alimọ́mu nẹ́wàwì tí wọ́n ti rí yàtọ̀ sọ̀lẹ́hìn tágúrin. ìbùnú tẹ́lẹ̀ àtàzóni ẹ̀ mọ̀ wọ́n àwọn míì wà sí gidi nù wọn náà mẹ́rọ ẹ̀yìn àbọ̀ Usman al-Jahil tíra wọ́ọ̀lù yẹn pamọ́lẹ̀ ọmọ yẹn onímọ̀gà ni olókòwò ó gbégbé sí ayé àìní ọwọ́ agbádùn ẹ̀kọ́ pọ̀ ọwọ́ akúkú lọ yẹrẹ ìmọ̀ ni ọba kú ní torí èmi náà ní kọ́kọ́ débè èmi náà ní kú bẹ́ẹ̀ kẹ́yìn ọba ní kúkú máa gbé bẹ́ẹ̀ ọba dàkú bẹ́ẹ̀ tọ́ba bẹ̀rẹ̀ tíra yìí tọ́ba pé yẹn ń jáhìzù wọ́n ti ròyìn ẹ̀kọ́ ti fẹ́ẹ̀ kárẹ̀ fa nìyẹn tọ́ba ní jáhìzù ló ń tọ̀ ìgbé ah, ọ̀fẹ́ di jáhìzù ni Abu Usman alijahiz ọwọ́ akatẹ́rà títí fa ọ̀hún ní ọ̀fẹ́ mi kò sí ẹni ojú òfìfẹ́ ọkatẹ́rà títí fa òsì ìbàbílì fàlàjì ó padà di wípé ìlàjì oríkì ara rẹ̀ padà paralyze orí ló bọ́ níjọ́ kẹrin náà wọ́n ti rà tọ́ àlókè tó fẹ́ rí kọ̀ rẹ ní bámu jẹ́ kó fà bá ti tẹ́lá sí wó lù mọ́lẹ̀ kó ti kú nìyí ó sì pẹ́ láyé kó tó kú náà ó ti darúgbó. èèyàn ọ̀rọ̀ ayé rẹ̀ gbẹ́ ọ ọba ti fẹ́ fẹ́ mi ó yẹ pé kódà téèyàn bá ti rí i pé èèyàn ò ní lè ṣiṣẹ́ ní kéèyàn ya jẹ́ ọmọlẹ́yọ owó kan sọ ọ́ kódà kéèyàn má rẹ̀ o aláya àwọn obìnrin ọmọ àṣà ìdá mo tún fi ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlábúra lórí ẹ̀ wọ́n máa ṣe nǹkan tí ò tiẹ̀ bá a mú rárá èèyàn ń rò kó tó gbà ó kó tó gbà ìṣẹ̀yàn téèyàn bí ti gbà á ọba ti kó níbi ìlànà alákọ̀ọ́kọ́ pé pọ̀gbọ́n wà sí mọ́ tí ọba ti kẹ́ òdì ilé lọ́gọ́dọ̀ bọ́ sí o tọ́gbà ọ̀bọ́ta bóun ni ó ti bọ́ta òun ni kéèyàn bá wọlé ẹ̀ mọ́ rárá ọlọ́ọ̀sùn bẹ́ẹ̀ tọ́ba ti wá lọ bẹ̀ bọ́yọ̀ bọ́ lẹ́lẹ́ òun ó sùn sórí bẹ́ẹ̀dì alẹ́ ti gẹ̀ẹ́dì òun sùn tó ti ké ojú rẹ̀ ọjà ẹ mọ̀ pé. ìyẹn ló le ju o ẹ pé tí ọba rí kò tí ẹ lè nítumọ̀ sí kankan rárá tẹ̀tì ìyẹn wà bẹ́ẹ̀ báyìí orí yẹn ojú rẹ̀ á já yóò pé àfa yìí wà ń bínú ó jẹ̀ tó wá kó tún lọ dọ́gbọ́n ó ti lọ múra bí àwọn òbí ṣe máa ń pa yẹn nítorí pa fẹ́ àdábà rẹ̀ ni ọkẹ́ la máa máa fi ṣe òjíṣẹ́ ọlọ́run sọ pé kò gbọ́dọ̀ bọ́ọ̀tà ọ̀ ilé ni wọ́n dàbí ẹ̀rọ bá ti bọ́ọ̀tà báyìí ó sojú fúru ní kí ẹni tí ò sí kẹ̀. ilé sì ti ń jo gidi ewele gidi tí náà yẹn ń jo tọ́lá ah, mi dèrò pé à àfa yìí à ẹ̀kẹ́ ń wò wọ́n bẹ́ẹ̀ ni kọ́ńtà ewele làfa àfa yìí tọ́lá ti lè sọ pé ó mọ̀ ọ́ kiri. ẹ̀rọ ọmọdé lẹ́rà ní sọ́mọdé lẹ́lẹ́ gidi sí i. ó sì kọ̀ pàkọ́ sí ẹni yẹn ní mọ́júmọ́. ìyẹn ní sábà máa ń kóbìnrin láàyè. fi ṣe yẹn tẹ́tìrì pátìrì méjì láàrin yẹn kan. kí ni kẹta wájú gbogbo arọwọ àbá tí ọba tó ẹ ti wá àsìkò ẹ ẹ tún wá lù ó tún abẹ ẹ ẹ fọkẹ kọ pẹlú gbẹyẹ mẹjẹ lódì lulu kanu yẹ kíláyé náà sọ pálásẹ lọ lọ́wọ́ níbi mo ti lọ òun ni gbogbo wa pátá àfúnsọ ni wa àwọn lákòóso irú èyí tá à ń sọ fáwọn wa yóò kéré ni o yóò ni o tí mo sọ pé ilé ìjọba àwọn yes oníyàwó ọlọ́mọ òun ṣèjọba yìí nílé tiẹ̀ náà òun wá ní báàbù tá a dé pé àlẹ́ àbùdù ẹrú gẹ́gẹ́ bí tó tún lágbára dé ní ẹrú ẹrú tún lòun tó lọ́gàá o rọ ayé tó ni alákòóso lòun náà wọ́n ní hadathana ismail ibn abi buwai. hadathana ismail ibn abi buwai qal hadathani malik an abdullahi ibn dinar. عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال كلكم راع وكلكم مسؤول عن رعيته فالأمير الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته آه wọ́n ní Ismail bin Abi Uwais ọsọ fún wa yìí pé Málíkù ní pé ọwọ́ látọ̀dọ̀ ọsọ fún mi kọ́ wá látọ̀dọ̀ Abdullahi ibn Dinar látọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní ti ọlọ́run sallallahu alaihi wasallam pé kullukum ra'i níbẹ̀ láti lọ ló jẹ́ àtẹ ọ̀rọ̀ yẹn lẹ̀ dáadáa gbogbo yín ni alákòóso gbogbo yín pápátá iná ẹ̀ ni alákòóso wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín náà wọ́n dẹ̀ tún máa bi léèrè nípa àkóso tẹ́ ẹ ṣe kọ́dà rí wọn láfa àtúnlá ìfún mọ́ wọn sọ pé ẹ̀yà tètè máa rẹ́ díẹ̀ sí tẹ́ fọ́ nígbà lọ́ọ́ bá béèrè béèrè níjọ́ ni fàlẹ́ àmírù lẹ́dí àlànà ṣẹ̀rọ àyè tí wọ́n là wọ́n bá ríro ni ẹni tó jẹ́ aláṣẹ lórí àwọn èèyàn alákòóso ni bóyá ọba ni bóyá gọ́fúnà ni àbí pírẹsidẹ́ǹtì àbá àwọn chairman àbọ̀gà àbí kan wọ́n bá pè ní àmírù gbogbo ẹni sẹ́ni tó bá lágbára bá bu agbára fún ni wọ́n pè lámírù ẹnì kan máa ń sọ fún wa ẹnì kan bá lóun jẹ àmírù kan ọkẹ kó àwọn èèyàn gàgà bíi mélòó kan jọ ọba lóhùn ní àmírù wọn eléyìí ní wulẹ̀ ń ṣe awẹ́wà fúnra rẹ̀ àyàfi tó bá ṣe ń ṣèjọba ṣe kíni o kò bu agbára fún ṣé ìkó lè sọ pé ẹ lọ gbé wá ọyẹ dè mọ́lẹ̀ bí báyìí ọyẹ lù ọyẹ pa ẹni wọ́n ń pè lámìírù nìyẹn tí ó sì sẹ́nìkan tí ọyẹ lọ́wọ́ ẹ̀ wò ìwé tó bá ti yàtọ̀ síbẹ̀ <clears throat> kántàfíìsì àmì ìrù ni o àmì ìrù yẹ̀yẹ́ àmì ìrù yẹ̀kuyẹ̀kú tí ó lè pàṣẹ kankan kọ́ pàṣẹ àtẹrè lè múlẹ̀ àìmọ̀wọ́ ara àmì òun lè tiẹ̀ òun lè tiẹ̀ àmì ìrù jíjà mi ìrù nínú òun lẹ́nu tó ti pé ẹ ẹ tó bá ní ẹ ṣe báyìí à ó ti gba ṣíṣe nìyẹn o àwọn ẹgbọ́ tí ìjọba bá fẹ́ sọ̀rọ̀ pé wọ́n kéde ẹnìkan kó di kinní kan pé kinní yẹn sì ti di ohun tá à ń báyìí ẹnì kan wọ́n bá fi ń parí ọ̀rọ̀ pé nísìnyìí àgbà wọn yọ ọmọdé àwọn àlóbá wọn ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ti ẹni táwọn padà yẹn sí yìí ó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ìyẹ̀sípò náà ti ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí nǹkan ń pè lálásẹ̀ nìyẹn kọ́ máa darẹ̀ láàmú ṣe àfisọ́rọ̀ lágbára kankan. sọ̀rí amírù àìlànà ẹni tí ń darí àwọn èèyàn rọ́ọ̀yìn ni o alákòóso lòun rẹ̀ tó já láṣẹ. wọ́n fún wa mọ̀ sọ́wọ́ lónìí àwọn ọ̀ràn wọ́n dẹ̀ sì máa bí nípa àwọn ẹni tí ń darí yẹn. wọ́n rọ́jò lọ rọ́ọ̀yìn. èèyàn míì náà aláṣẹ lòun náà jẹ́ o alákòóso ni alá àhlẹ́ bẹ́ẹ̀ ti ń darí ìyàwó ń darí ọmọ wọ́n bẹ̀ bí omi olórí ìjọba ni. ẹ sábà yí pé mùsàmọ́ ń bọ́ ló ti kó jọ láti fi kékeré náà ló ti di nílà. láti nu wọn sọ̀rọ̀ àti èèyàn méjì péré báwa fáwa tí wọ́n ń sàlàyé fún wa ni èèyàn méjì péré yàní ó mọ wa àbàtì ìyá àti bàbá àwọn ní ìpìlẹ̀ fámìlì lára wọn láti rí kíni o alibaitul muslim ilé mùsùlùmí táwọn ilé mùsùlùmí yẹn náà làwọn náà tún máa máa kójọ yóò padà di kí ni o alimujtama alislami adi islamic society lórí jásí wípé tí kíní yẹn ọba ti gúnrégé láti primary àjọṣe pé sẹkọndì òní dání ẹ orí gbogbo nǹkan kan bàjẹ́ láwùjọ wa yìí yìí ṣe pé ẹ̀ẹ̀kan náà ló bàjẹ́. asanu nadawi nu tírà rẹ̀ kan tó kọ nínú àwọn àfọ ní kínní àwọn ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ máa ń mú si bí ka ọ̀rọ̀ kìí ṣe àyà náà wọ́n kà wọ́n fẹ́ mú àwọn ọ̀rọ̀ àkàwé kan wá wọ́n máa kàwé kan wá ó ní wọ́n fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pípé gbogbo nǹkan tó bàjẹ́ yìí fi ẹwà ọba tó ń sọ̀rọ̀ wọ̀rọ̀ jù ala ilé làwùjọ fi padà bàjẹ́ bí lọ ni ọkùnrin ni ní kó mójú tó lé rẹ̀ wọ́n lọ sí ni ó ní òun kí lọ bóun wàrà wá síbì kan kékeré máa lọ bú wàrà wá wàrà ààyè báyìí lòun wá fẹ́ kẹ́ máa gbé sí kálukú wá gbé tiẹ̀ wá tẹ́lẹ̀ yọ bá pọ̀ wá omi ní ọ̀pọ̀ wá omi lásán ní òsì wàrà ń bẹ́ fún òsì ríra wọn sọ fúnra wọn o mítọ̀ òun ní ọba dé omi lásán ní òsì kíni o ní òsì wàrà ń bẹ́ òun ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n dìgbà tó bá fẹ́ lọ yẹ bí wọ́n kọ wàrà sí kìdó omi lásán kódà kò sí wàrà kankan bẹ́ẹ̀. wọ́n níbẹ̀ ni ó ti máa yé wa pé ikọ̀ làwọn èèyàn bàjẹ́ kèé sì kèé ṣe pé wọ́n ti pàdé ò ṣe pàdé èèyàn arákùnrin kẹ́kọ̀ọ́ rọ́ọ̀yìn ni alákòóso ni lórí ara alẹ́ ẹ̀ wọ́n gbọ́dọ̀ mójútó wọn. ẹ wọ́n hu àmọ́ olóń àrùn àyà rẹ̀ tí wọ́n bá bàjẹ́ àmọ́ abílẹ̀ rẹ̀ fún olóṣèlú tí wọ́n fi bàjẹ́ ẹ̀rí gbóhùn ni yà ayò alẹ́dínà àmọ́nú ó ànfùsàkùn wà áhìlì ìfúnná o. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ sọ́ra ayé o ẹ sì sáwọn ará ilé yẹn ẹ bá wọlé o ẹ bá wọlé o àwọn àfọ onídàbísírì wọn ní àlìmóhùn wọn àdìmó ẹ kọ́ wọn nímọ̀ ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ pa wọn láṣẹ tẹ̀lé tọlọ́run òun lè fi ní àtàwọn ará ilé yìí. tó nípa bẹ́ẹ̀ ẹni tó jẹ́ arákùnrin alákòóso lòun náà jẹ́ lórí ara alẹ́ rẹ̀ wà hùwà mọ̀síkó ló ti àrùn àyíyá tẹ̀. adẹ̀sí máa bí léèrè nípa kíni ọ̀pọ̀ ló ti ń darí ilé rẹ̀ ọmọ bó ti darí bá ti jẹ ọ̀kan lọ bó ló ti darí wọn. kò ní fún ara ẹ̀ náà ní ń rẹ̀ rú. ẹ̀rí tó wà níbi ọ̀rọ̀ tá a sọ fún sọ lẹ́ẹ̀kan pé ìlà fìlìbẹ́yì tọ́ba yẹn lódì jẹ́ọ́jẹ́ nulẹ̀ ọláyìn hikima wà mẹ́kọ̀. àkọ́kọ́ náà àwọn ẹni tó bá jẹ́ nọ́mbà wán yẹn pín sábà fẹ́ ní kejì lọ́pọ̀lọpọ̀ gbà. kódà èyí tó bá fẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yọ kọ́ láàrin àbí kọ́kọ́ ní parí. ààrẹ ńdọ́kẹ̀dì sọ fún àfáà pé fìtínà yìí yìí pẹ́ wá lọ́wọ́ ẹlòmíì fẹ́ ọdẹ ṣiṣẹ́ títí fá àfáà ti fi lómi débi kó nǹkan lọ́lọ́pẹ́ tó ń fẹ́ ni tọ́lẹ̀ ti ṣe lórí ẹ̀ bí wọ́n ti padà yàn padà tún lè ra. káyì gbọ́ rẹ ní yọ wá fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹ̀ yìí tí wọ́n padà lọ fẹ́ yẹn kí ẹ̀ wá lọ rí fún tàkọ́kọ́. àkọ́dà gbogbo sẹ́tọ́ bá lè ṣe torí ohun tí ó máa wà lẹ́nu wọn láéláé òun ni pé tẹ bá ti ń jà báyìí kọ́ parí. tọ́ bá ti ń bímọ kẹ́ni tí ń bí kejì tí ń bí kẹta tí ń bí kẹrin yóò sì máa wọ pé jọ́kẹ́ ń jọjọ́ kẹ́ tí ó kú lọ́dọ̀ ọkùnrin. lẹ́ni tó jọkùnrin ọgbọ́dọ̀ wà ni ọgbọ́dọ̀ wà zẹ̀kẹ́ asọ́jú ọba wà mùtáyà kẹ̀zù jíjẹ́ alájú lẹ́gẹ́ fóònù yẹn ti darí wọ. inú ti bí ẹ parí báyìí o ti ní jẹ́ nìkejì ọwọ́ ẹni sọ pé ọdún uh, ìyàwó wèrè ẹ mọ̀ pé ti pé ẹ̀sùn ọ̀dọ̀ burúkú tó òun ní ti ń bọ̀ ni ìyá lè sẹ́ torí ẹ̀ ló jẹ́ ń fi ọ̀ wàhálà rẹ pọ̀ láàyè. aláya ni àbí láàrin àwọn ọmọ gẹ́gẹ́ èèyàn ó ti àkóso yẹn dáadáa ọlọ́wọ́n bí yẹn èèyàn máa rojú ẹ̀ ní kọ̀ọ̀kan ni ju tọmọ lọ́tọ̀ ju tìyàwó lọ́tọ̀ ọba wọn ni pọ̀ bó ṣe bó ṣe kọ̀ọ̀kan sí ọba wa á rọ́jò lè rọ àyìn. níbi tá a jẹ́ alákòóso dé kódà ẹrú èèyàn gan alákòóso lè jẹ́ ẹrú tún ni o àtàlákòóso lòun náà àìlẹ́ àmọ́ ẹ̀ sẹ́yìn lórí dúkìá ọ̀gá rẹ̀ lónìí bí léèrè ń pa ẹ̀ pé bó ló ṣe ṣe dúkìá rẹ̀ sí ọlọ́run ni a ní ọ̀fẹ́ nìkan tí alákòóso ẹ̀rí pọ̀ sí àwàdé alẹ́ sọ̀tàbí àlẹ́ ẹ̀tẹ́ tí ẹ gbọ́ mi o kó lóko mọ̀ọ́yìn alẹ́ gbogbo yín ní alákòóso yóò kéré ni yọ pọ̀ ìwọ̀n tí wọ́n náà ń darí wa. wọn kó lóko mọ̀tò òòlọ́n àrùn àìyẹ gbogbo yín pátá náà la dẹ̀sí máa béèrè nípa bóòlù ṣe dàrún dání kọ́ dàjẹ̀ sí. wọ́n ní àlàyé hadith yìí àti sọ tá a rí ń òun ni wípé kájọ lọ yé wa wípé al-mas'uliyya òun ló ń pè ní responsibility amatun fil mujtama al-islami nínú islamic society ọ̀sẹ́ni tí ò ní responsibility tó gbọ́dọ̀ pé o èmi ò lójúṣe tí mo níyàwó nígbà náà wà nǹkan sọ̀rọ̀ láwọn àbúrò ni ìbí wọn lẹ́yìn lọ kọ́sẹ́ o ti kọ́sẹ́ bábà o ti fi o ti ṣe freedom ṣe ìbọn ọlọ́mọ ọsẹ <laughs> alákòóso ní ọ ọ̀rọ̀ ọmọ oníyàwó ní kẹ́ni sẹ́ni tí ọba ti níyàwó ti aṣorí ibú nìyẹn lóòótọ́ wọn láti ìsìnkẹ́ wọn bá ń bá di ìsìnkẹ́ wáyé pé ìrọ̀rùn kan máa ń záàbò kan mù aláya àdéhìí àgbélẹ̀rọ ni báyọ̀ oko ti gbajúmọ̀ tó anẹ́bí ọ̀jẹ̀ sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ àìkọ́sí ẹ̀ sọ́rú ẹ̀ lọ́rọ̀ àwọn bàbá wa kẹjọ kẹ wọn dàbí pé ìyá bàbá kan ń pè lálẹ́ ifá ìgbà tí ìyá bàbá ní ìtúgbà tó a fi ń tẹ̀ láwọn afá wa káàkiri wọn á sọ̀rọ̀ wọn á ní wọn làwọn fẹ́ẹ́ fẹ́ nìkan mẹkàlí kan pé kọlọ buyè fẹ́ ẹsẹ̀ ní burúkú wa òun làwọn fi sa mẹkàlí ni ẹ dákun bẹ́ẹ̀ bí yẹn bá jẹnu ṣé ó gbàgbẹ́ ní wúlò ọmọ yẹn fẹ́ fẹ́ ni mí ẹni tí ò níyàwó ni àdéhùn yẹn làwọn fẹ́ lò nígbà tí ìyẹn ọ̀la làáfíà kàlẹ́ ni ọ̀sọ̀rọ̀ ẹ̀ gbogbo yẹn tó bá wà láwùjọ mùsùlùmí ló ní ojúṣe a sì pin mi tí kálukú ọba ti mójúṣe rẹ̀ lójúṣe yóò yíwọ́ ẹ ò gbà táwọn obìnrin ọ̀rẹ́ wa tí wọn ò ti mójúṣe wọn lójúṣe nísìn ó yíwọ́ àbí òyíwọ́ ẹ ò bá ti lọ́ọ́ àlàtẹ́ tó tó ní gógó kò ní gógó. ẹlòmíì torí kó bí kàwé ọlọ́ọ̀fẹ́ tí wọ́n sì bá wọn bá káwọn ọmọ òun wé mọ́ sí. inú ẹni títí ẹ máa lé jù tí ó sòkè mọ́mọ́ lọ́rùn òun ni. tó ìwé ta wá ní kọ́ńkà kọ́ńkà ni kí láǹfààní tó fẹ́ fi ṣe báyìí o. nígbà wọn bá wá lọ náwó iyebíye bóyá seven thousand làwọn ní kó wá lóṣù mẹ́ta tó lò. òun náà ni ó tún á kò mọ́ wàhálà burúkú ta wí. sọ́dọ̀ pé ọyá kan ẹ fọ àpò ẹ yóò yóò yóò ọgbọ́n ní yọ̀ọ́ máa rán ọmọ ń kò ibi wọ̀ lọ́yẹ̀ kò ṣiṣẹ́ ìtẹ́lẹ̀. ìgbà táwọn obìnrin ò ti mójúṣe wa lójúṣe ẹ wọn sọ́kàdà àǹfààní òun mójúṣe ẹ lójúṣe. ọkọ mi ìdí ọmọ kan yẹ kó wọn lẹ́wọ́ ṣùgbọ́n àwọn òbí ọmọ kan lọ́yẹ káwọn káwọn mọ̀ àbí ọ̀tẹ̀. gbogbo àwọn ẹni tí wọ́n sì yẹjú tí wọ́n ti tọ́ka sí sọ pé yòṣàrò ilé ìhìnbíl bàdẹ́ ọlọ́run làwọn ọ̀yà ń sábàjì. ẹ wo ìmáàmù Ṣàfi'í rahimahullahu ta'ala fàkíhà nìyá rẹ̀ alágbóyè ẹ̀sìn ẹ wo bí ọ̀la ìmáàmù Ṣàfi'í ṣe ẹ wo bí ìmọ̀ ìmáàmù ṣe tó ìgbà tí ìmáàmù Ṣàfi'í dọ́dọ̀ Malik rahimahullahu ta'ala fúróòrì ni ìmáàmù máa ń kọ tẹ́lẹ̀ kí fòrò à ọbẹ̀ kí ọ̀rọ̀ àgbọ́yé ó dé báyìí fihi ó dada dáadáa mọ́mọ́ oníkiri á ìwọ ọ̀dọ́ yìí áá lákàyè rẹ mú ìmọ́lẹ̀ ń bẹ lára ẹ̀ ṣùgbọ́n má pa á pẹ̀lú ìyapa sọ́lọ́wọ́ ọba má fi ìyapa ọlọ́wọ́ ọba pa. níbi tí wọ́n ní kéwì mọ́mù ṣàfihàn tó jiná dé tí wọ́n bá ń ka báyìí wọn ò ní jẹ́ o. tó yẹ kí wọ́n fọjọ́ pípẹ́ ké ọjọ́ díẹ̀ wọ́n inú ẹ̀bùn tọ́lọ́hún fún ọ ni pé wọn ò ra tíra ọba ti lọ da tíra báyìí ọkàn máa sin báyìí náà ni yọ máa sin ó ti ha yọ máa sin ọba ti sẹ yóò sì gbé tíra rẹ ọdọ àwọn ẹ̀ ta òkú lówó tí ó ra tẹ́lẹ̀. kankan bọ́ ọmọ fún mọ sọ̀tẹ̀ ẹ̀yà mi jọ sọ̀rọ̀ àyè kí ẹni mi ní wọ́n gún síbi lórí twenty àbí dọ́ndẹ̀ǹdì kẹ́ màá mi ni kò sí mọ̀ kẹ́kẹ́ aago ní kọ̀ǹpútà ti máa ń sẹ́jú báyìí pínpín tí wọ́n máa kọ owó wà kiri kẹ òun ní máa ń fi sọ́wọ́ ló fi mọ̀ pé báyìí wọ́n ti ń kọ wá. mẹ́rẹ̀ lómi ti aráyé lé nìkan mọ́ tí èké ni ó lè jù pé ọmọ ìyá àmúlọ́ ní oní ten thousand láàmúlọ́ oní kíníkà láàmúlọ́ ìyá imam ahmed wọ́n ti dáadáa títí sí imam ahmed tó bẹ́ẹ̀ gẹ̀ àìmọ́mọ́ àwọn ọ̀nà ní kíákíá kéèyàn fẹ́ yàwó pẹ̀lú páàsì dáadáa fún yàwó àti dáadáa fún yàwó kí ó jù fẹ́ lọ nǹkankan fi tó níyàwó lẹ̀ náà tí ayé òbí jáde láyé kó tó mọ́ gba kí ó lórí ayé ìṣe dáadáa fún mi kọ́ lórí láti pín ní sinimá bá wọ́n ti jáde láyé. ọwọ́ yára pé ìmọ̀mọ́ ahmed rahimahullah lẹ́yìn bí ogójì ọdún nìyà tó kú gba eré ìmọ̀mọ́ ahmed tó fẹ́ bì tó ló fi já sí pé àtẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì ní ó ṣe tiẹ̀ o téèyàn bá ṣe yóò o ẹnì kan sọ wípé ojúṣe darí láwùjọ islam a máa máa kálukú olórí àwọn adájọ́ ọmọlẹ́yìn ọkọ òmù tiẹ̀ ìyàwó òmù tiẹ̀ ọ̀dọ́ òmù tiẹ̀ ọmọ tí òmù tiẹ̀ ọmọ kí òmù tiẹ̀ àfọ òmù tiẹ̀. sílẹ̀ gbẹ́kẹ̀ bí etí pẹ̀yọ yóò yí wá o. òun la fi ń kó sí wàhálà ta ní kálukú ṣe bí pápá ṣe mọ̀ ìkejì. òun ni wípé al-mas'uliyyatul kubra èyí tó wá tóbi jù nínú ojúṣe òun lèyí ti máa ń bẹ lọ́rùn àwọn ẹni tó bá já ṣáájú. àwọn náà ń darí o ṣùgbọ́n táwọn adarí yẹn ló le jù ebi ṣe ohun téèyàn bá ń lọ ọkọrùn bọ̀ ẹ̀rì bá bá ń sọ lọ́pọ̀lọpọ̀ gba òṣèlú ní ń bọ̀ yìí. èyí ṣe bá ń lọ tẹ́rí sí pé ọyẹ ẹgbẹ́ ká ọrùn mi gbà. ẹrù tó wúwo o nínú àwọn ẹ̀tọ́ bá nẹ́bí lò àbùdá jíjọ́ ọlọ́run pé dọ̀yìn fún ni ọ́ ọ̀lẹ ni àdẹ́rẹ̀. ipò olórí tó wí yìí gbà fi pamọ́ ni àyìnbó àlà nàdàmà tó yà ọmọ kézì òun wà nàdàmà yà ọmọ kéyàmà tó o bá rí i darí dáadáa ìlójú sì ni ọ jẹ lójú sáyé ní ọgbẹ dàlẹ kéyàmà àbámọ̀ ni ó ti dùn. ìwọ tó tóbi ọ wà lọ́rùn àwọn tí wọ́n láwọn ń darí o bí wọ́n ti darí àwọn èèyàn ẹni tó lẹ́tọ̀ọ́ sí jìyà tí wọ́n ó fún subhanallah ẹlòmíì pààyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà wọn ò sì pààdì àtìrẹ́ni tó gbá díẹ̀ wọ́n sì ni wọ́n yí wọn lọ́rùn àbẹ́yẹn ò tún gbọ́ yẹn ni ní nàìjíríà náà lèyẹn ti máa ń rí àwọn nǹkan bẹ́ẹ̀ o ẹni wọn pààyàn wọn ò rí pàdí ìgbẹ́ni tó gbé adìẹ pé ọ wọlé kan wọn nítorí pé wọn kà nǹkan ìjàmọ́ lọ́wọ́ ṣùgbọ́n ohun tó kà gbé adìẹ ló gbé wọn ni wọn yí lọ́rùn kò síbi tí nǹkan yẹn ti lè wájọ dà wọn aláṣẹ lọ pé ẹrù tó wo ní bẹ lọ́rùn wọn bó ni wọ́n ti sọ àwọn ìjìyà yẹn ẹni tó yẹ kó wọ́n fún jìyà tó yẹ pé jìyà tó lẹ́tọ̀ọ́ sí wọn á fún bó ń dọ́gba ń dọ́gba ó ṣe kárí bó ni wọ́n ti dúró pẹ̀lẹ́ sí ilé bá ń sọ̀rọ̀ tẹ́sí ikú bá ti dàpọ̀ mọ́ téèyàn àpájù lọ èyí tí wọ́n ń ṣe láwọn àwùjọ wa tí wọ́n ń pè lóṣèlú yìí téèyàn bá fẹ́ da àwọn ibi tọ́nà lè má da àwọn àfọmọ́gbè. ìkẹta òun ni pé àlẹ́ èèyàn tọ́jọ́kùnrin olùdarí ilé rẹ̀ ni yóò máa fún wọn jẹ ìdarí táwọn wí nìyẹn yóò máa fún wọn wọ̀ á tún kọ́ wọn nímọ̀ bí ọ̀bá nímọ̀ yóò mú wọn lọ bí wọ́n ti kọ́mọ̀ yóò fẹ́wọ́ rẹ̀ á kọ́ wọn lọ́rọ̀ ẹ̀sìn wọn á kọ́ wọn láyé wọn wọ́n tó ti mọ̀ kó tó ń kóbìnrin ò tó wá fẹ́ bí wọ́n máa ṣe fún un ní sàrámù ní kóbìnrin ti tẹ́ wọ́n sábà máa jáde kí kòkòkò wá sẹ́lé fún bóni ọmọ ata gàrí ni bíyọ̀ ni bí kinní kan ni nígbà ó ti rí i pé òkúkú rí ẹ̀tọ́ rẹ̀ ò rí i pé ò rí i ṣe ẹjọ́ kẹyìn ra ráìsì kóńgò kan kò ní ta obìnrin wọ kò ní ta owó bójú bí òjò mọ́ ìbá tí wọ́n á jẹ fọ́ lọ àbí kó gbé múrí márùn lé lọ́wọ́. ọba sùjà mọ́ ìgbà tó ti rí ipò rí pé ní ọ̀dà ọwọ́ nǹkan tí wọ́n máa fi pa dà fún un pé nínú ìdarí yẹn òun ni kọ́ kọ lẹ́sìn rẹ̀ kọ́dẹ̀ tún kọ́ láyé ẹ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ ó fi mọ tí ọba mọ kó mu lọ síbi tí wọ́n ti kọ́ ẹ̀rí ìkẹrin náà àgbọ̀yé dábàá nù hadith yìí òun ni wípé o pàpàjùlọ àmójútó lé àmójútó ọmọ àásọ dúkìá ọkọ iṣẹ́ ńlá ni o làwọn abáàbí ọgbọ́nbìnrin ọ̀gbọ́nọ̀ tó fi iṣẹ́ mi kù ni wọ́n fi àwọn májẹ̀mú tó pọ̀ ọ́lẹ̀ pé tóbi bá di alóhùn fẹ́ lọ jáde ṣiṣẹ́ ń ta ọláwọn májẹ̀mú àkọ́kọ́ náà níbi tí ó ti lọ ṣiṣẹ́ ọgbọ́dọ̀ já òjò àwọn obìnrin tí ó bá lọ yóò lo hijab hijab shar'i kò sì gbọ́dọ̀ sí dàrúdàpọ̀. yóò sì já sí pé sẹ́tọ́ fẹ́ lọ sí ta yẹn a ní bùkátà sí lẹ́yìn náà ni pé iṣẹ́ yẹn iṣẹ́ yẹn bá ti ní bùkátà sí yẹn ẹlòmíì ò lè ṣe ju obìnrin lọ. gbogbo àwọn nǹkan tá a wá kálẹ̀ yìí gbogbo èyí tó kó gbogbo ẹ̀ tẹ́ni pé iṣẹ́ tó wá jáde lọ sí ẹ̀kọ́ gbọ́dọ̀ kó ìpalára kẹ̀kọ́ bá tẹ̀lé ọkọ rẹ̀ yóò mú ṣùtọ́ o. yóò dá àfa lóhùn ni o yóò ṣe ohun tá a fa fẹ́ ni o yóò dáná ni o yóò fọṣọ ni o yóò ṣe gbogbo àwọn ojúṣe dáadáa tó bí máa ń ṣe ni o ọgbọ́dọ̀ dí lọ́wọ́ láàbí kẹ sọ́wọ́n ọba àlekè ọlá ní ọ̀sẹ̀ obìnrin gbélé jókòó kó mójú tó lé yẹn kẹ ní kókó ìfọ́ jáde pé à ah, gbogbo ọjọ́ pàpà pésẹ̀ àti wàá fọwọ́ ara wa jẹra wa yà báyìí sí ìgbà àti kéètì kẹrẹ́ làjọ ní wọ́n àjọ jáde láàárọ̀ wọ́n sì jọ wá wọ́n pàpà fífẹ́ lára wọn òbíjọ wọlé rọ̀lẹ́ wọ́n á máa fọmọ sí lẹ́kọ̀ọ́ káàkiri subhanallah ẹ̀rí hadithi kejì bẹ̀rẹ̀ ládùn tá a bá ti kà á tán wọ́n ahmed bin isa. حدثنا أحمد بن عيسى قال حدثنا عبد الله بن وهب قال أخبرني مخرمة بن مخرمة بن بكير عن أبي عن عبد الله بن سعد مولى عائشة زوج النبي صلى الله عليه وسلم قال سمعت أبا هريرة يقول العبد إذا أطاع سيدا فقد أطاع الله عز وجل فإذا عصى سيدا فقد عصى الله عز وجل. bá ní délé yọ ọ̀gbádùn rárá لا kẹsàn adìyẹ abdullahi ibùdó sáad ibùdó hajj azọfẹ mọfúnbọlù ni ndàlmùtàdà lọkọ lálàáfíà àti tirẹ lálàáfíà wọn ni ahmed ibùn Isa ọsọ fún wa yìí pé abdullahi ibùn wahab yẹn náà sọ yìí pé makoro amọtòkùnú bùkẹ́yì ó fún mi ní ìròyìn kọ́ wá látọ̀dọ̀ bàbá yìí látọ̀dọ̀ abdullahi ibùn sáad tó jẹ́ ọmọ ọ̀dọ̀ fún yàrá Aisha yàwó anabi sallallahu alayhi wa sallam. ó ní mo gbọ́ àbí Hurairah radiyallahu ọ anhu tí ń sọ báyìí pé àlẹ́ àbùtù ẹrú tọ́ba tẹ̀lé ọ̀gá rẹ̀ ó ti tẹ̀lé tọ́lọ́hùn tọ́ba yakọ ọ̀gá rẹ̀ ó ti yakọ ọlọ́hùn ah, ah, ah, èyí yìí pọ̀ àkóso tiẹ̀ ní kọ́sọ́ dúkìá ọ̀gá ó sì ṣe bó ti tọ́ àti bó ti yẹ nípa àmójútó ohun tọ́gà rẹ̀ bá rẹ̀ ẹni tí wọ́n ní ajásí pé ohun tá a bá fẹ́ sọ ohun tí hadith yẹn fẹ́ sọ káti ẹ̀ lọ́lẹ̀ ẹni tí bá ti wà ń ṣe ojúṣe yìí ó ti ń tẹ̀lé tẹ́lẹ̀dà rẹ̀ nìyẹn ọbẹ̀ yẹn gbẹ́ni ọba ṣe jàǹbá tí ò kí ẹ̀tọ́ ọ̀gá rẹ̀ ẹ̀ ọ́n dọ̀ ń kọ́ ó ti ń yapọ̀ ọlọ́wọ́ ọba. subhanahu wa ta'ala tó khulasatul qawl nínú ibi tí a gbé ọ̀rọ̀ wa lọ lẹ́nu òun ni pé abala méjèèjì láàfin o bá a ti sáfi ń pe ìwọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìwọ tàwọn ẹ̀dá nìyẹn oníkẹ́gun lóhùn nìkẹ́gun bọ́ bá fi kẹ́gun sí wa sí ni àbọ́jọ́ kọ́ àfin àbọ́jọ́ mọ́ọ́fẹ́ àbọ́jọ́ gàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà tí èèyàn fi níwọ̀ lọ́rùn á pè ní òfin jọ o kódà tí gbogbo tọ̀dọ̀ ọlọ́run ọba bá gún régé tó bá kù sílé ni èèyàn lè wọlé ọlọ́run o ẹ ti gbàgbé hadith wa alimọ́fìlẹ̀ ẹ rí pé nìyẹn sáni wọn ò ní òkírun wọn ò ní ọgbà rẹ wọn lọ yọ zàkà ṣùgbọ́n gbà tí ń bọ̀ ọjọ́ bí ìdàlẹ̀ fìyà mọ́ ó gún yẹn tẹ́wọ̀n pẹ́tọ́ ẹlẹ́tọ́ nìyẹn. ọdẹjì yẹn lẹ ẹnìkan nílùú àbòsí wọn á fi nù dáadáa rẹ wọn fún tọhún nù dáadáa rẹ gbogbo dáadáa rẹ bá tẹ tó ká ìdá wọn tó tì í rù wọn wá Ọlọ́run tábàtì gbogbo yẹn yẹn ìwọ oníwọ ni kì í ṣe tọlọ́run ọba sùhánù ọtá la ó ti pé ni ò pé ẹwọ bí tọrọ rẹ padà já sí rẹ hàfi náà wọn á padà jù sínú torí a

láàmà tèmi sẹ́rí kọ́lọ̀ wọn bá lè kí ọlá kí ó sànù wa. kí yẹn jẹ́ mùsùlùmí òdodo ọ̀kọ́ o lọ kọ sẹ́wà méjì ni lọ kọ ìyàwó lẹ̀ ìyẹn ni wọ́n obìnrin yẹn ní láti ṣe àlejò mẹ́ta parí lọ́dọ̀ rẹ̀ tọ́jú yẹn ń sìn ọdọ di pé alẹ́ tọ́ láti lọ fẹ́ ọkọ mi ọmọ bá rìn yẹn ti yé yàtọ̀ sóbìnrin ẹ̀hẹ̀nẹ̀ kan tí wọ́n ní kó ṣàlejò mẹ́ta parí ó dẹ̀ ti sọ́gbà tọkùnrin yẹn sùn ọba yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọba lọ bọ́ sọ lára rẹ̀ ọba gbé wọ́n ti ń pè síbẹ̀ báyìí wọ́n sì lọ́kọ̀ yẹn òun bàjẹ́ òun tẹ òun ti kọ́ gbogbo aṣọ lára ọkùnrin ara gbé síbẹ̀ ìyẹn bá kẹra rẹ̀ ńbẹ̀ lójijì wọ́n bá bú ẹ̀rìn pé ọwọ́ bá ọ. mọ́sálà ìbéèrè wa wáyé ọ̀sẹ̀lẹ̀ ní o mo nínú àwọn obìnrin tí wọ́n ti ń mẹ́sùn rẹ̀ wá ti ṣe léyìn mo tó burú jù mo ní má ń parọ́ fún ọ yóò lọ ni o Ghana rẹ̀ ńkọ́ must go ó ní láti. ọ lọ ni. torí hadith ti ṣàlàyé pé rufin àlè wọ́n ti gbé kọlàmù sókè nípa àwọn mẹ́ta kan. àti gbàgbé gbọ́dọ̀ orun mẹ́mẹ́ ìgbà tá a bá ti bàjẹ́ orun nì lóye pé ṣe tọ́lọ̀ fi á lọ rí bó ṣe rí yẹn. àwọn tó bàjẹ́ òun náà ni ọ̀sá ní dìde wùrùwùrù òun yẹn bá rẹ́rìn bí ọwọ́ bá ọ ó ti gbé sínú ẹ ẹni pé hẹ́n náà yẹn wọ́n á sọ mo ń fìdí dada múlẹ̀ dáadáa pé lọ. Hmm, ó ní láti ní kìí ṣe pé ẹ kíníkà yóò tún bẹ̀rẹ̀ sí ká ọlọ́run lòun ti gbé gègé pé ó ṣe é da kò ṣe é da àní kan fèèyàn mẹ́ta olóorun tí ó fi yí wèrè torí rẹ̀ ó fi pé tazoni ọmọdé tó máa fi dàgbà eléyìí ti kó sábẹ̀rẹ̀ olóorun ni. tí ẹ bá lọ jáwèé fóbì tó lóun kọ́ ọ lẹ́kọ̀ọ́kan ó kọ́ bá jẹ́ mùsùlùmí o. torí ńgbà tọ́lọ́hún fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́ dà kó ànẹ́bí àkọ́lé òsọ fún ànẹ́bí kọ́ ìyàwó rẹ̀ kankan ẹni tá ànẹ́bí ọ̀bá ló wọ́n fi ilẹ̀ náà ní hampton nígbà ó sì padà yá ọlọ́run sì padà sọ fún ànẹ́bí yìí pé rọ́ọ̀jì ìhà hampton tó lè kọ́ lẹ̀ fa ìnáha sọ̀wámọ̀ tó ń kọ̀ wámọ̀ aláwẹ̀

ìwé ò kọ́ lẹ̀ o ṣùgbọ́n láti sọ lẹ́nu ìyẹn lè lò tó bá ti kó kọ́wọ́ òfin wọn yẹn bọ́ padà lẹ́yìn ìgbà tó ti kọ́ lẹ̀ tán ìyẹn lè kọ́wọ́ òfin wọn yẹn bọ́ ṣùgbọ́n kóhun lágbára lè rọ ni àbẹ́ẹ̀ tí kẹ́ẹ̀tì ó ti lo ó ti ṣe ẹ̀dà yẹn tán lágẹ̀ẹ́tì sọ lẹ́nu tó bá yẹ pé nǹkan lè bẹ́yìn wá tọ́dí ẹ̀ ń nínú kíní wọn gbọ́wé yẹn ó lóorin lọ́dọ̀ èmi ọmọ bí wo yẹn ṣe pàtàkì tó torí mi rẹ nìkan tó lóun jáwé fọkùnrin kan ọkùnrin ni tí wà wọ ní sùn lọ́dọ̀ rẹ tí wà mú kókó bẹ́ẹ̀ sí èmi wò pé bóyá agbára òsì lára àwọn ènìyàn ní ìdí ọmọ tí wọ́n bá rí kó lóorin àbí nkẹ́kẹ́ lè padà ṣùgbọ́n fi ọlọ́run yẹn lọ́dọ̀ owó èèyàn ọ̀rọ̀ bá rìn yẹn ti yé eré pani kó ti pé ìwé yẹn já fún yẹn tọ́sọ tí wọ́n sọ̀rọ̀ òfin nàìjíríà pé bẹ́ẹ̀ ọba ti jáwé ní bàbá lòun ṣe mẹ́tẹ̀ẹ̀ta ni èrè ìpanu sí ṣùgbọ́n gbòòrò pẹ́ sí làwọn fi fẹ́ra wa tẹ́lẹ̀ àbí ìwé la lọ gbà lọ́dọ̀ wọn ni èmi wọn ta kókó rẹ̀ fún wa pé sóhùn yìí alówó àwọn àbáyọ wọn jókòó tó òsì nǹkankan ń bẹ̀ ju ká ṣe kíni lọ kéye kó ṣe ìdá mẹ́ta kọ́ máa lọ tọ́ba dẹ̀ já pé obìnrin lọ́ fẹ́ ṣe kó lọ́ọ̀ kó lọ́ọ̀ ni wọ́n pè yẹn ó lóun ọ̀kọ́ kọ́ fúnra rẹ̀ òun lọ́wọ́ pọ̀ láwùjọ wa mí báyìí lọ́dọ̀ àmì lọ́dọ̀ àwọn bàbá wa dé obì mí lè ká sọ àwọn bàbá wa ládàárọ̀ yọ fọ ọba ìjọ́ni náà ni ó sì lọ. àti aṣọ tí ń tó ti kó tiẹ̀ jáde. wọ́n ti bẹ́ẹ̀ kẹ́rin yọ fẹ́ bàbá mi kólọ̀ tọ́wá yẹ pé kólọ̀ ni àǹfààní wà fún sàlejò àlejò ẹyọ kan kàtẹ ní àǹfààní wà lọ́dọ̀ àwọn àfàtọ́ bá dìtì tọ́ wá lórí àdìtì tọ́ lọ́rọ̀ nù ni ìyọ́ bá yẹ pé ẹni tó sẹ̀sẹ̀sẹ̀ fẹ́ kọ́ ni òun làlejò ẹyọ kan ṣùgbọ́n tí ìbá sẹ̀sẹ̀ kọ́kọ́ tọ́mọ̀ fi òṣòyún bẹ́ẹ̀ tí ọba yà ṣe ṣèbọ̀rà ni pé àyè bá mọ̀ bọ́yá nẹ́nẹ́ lọ bá lò tó fi lówó ọ̀fẹ́ mọ́ kọ́sà lòtù kẹ̀yẹ ẹ̀ṣẹ̀ yàtọ̀ ó ti fún ní kọ́lọ́ọ̀nì yẹn pẹ̀lú pé yóò sì dá gbogbo sadaki ẹni yẹn wọ́n máa dá padà bóyá sadaki one million tó fún akójọ akófún padà kó pé yọ̀ọ̀ lọ ọ̀rọ̀ bá rìn yẹn yé tọ́tọ́ bá ti pé ìwé yẹn ní òrìn sọ́rí gbọ́dọ̀ sọ nímọ̀ ń parẹ̀ ní òrìn nínú constitution nàìjíríà tí wọ́n láwọn ń lò tó nígbà yẹn la lè sọ pé kó fi so lẹ́nu bá yẹ pé ìwé nìkan Ọkụ ihe àtúntò ihe ndị tí nǹkan yóò fi tó yóò fi pẹ́jọ́ sẹ́yìn gbogbo ma wọ́n jọ máa wà lẹ́yìn. ẹ ma wa so that o le ronú kíwàdà ọkùnrin mi ń bẹ tó ṣe wípé inú rẹ̀ le onífẹnusọ tọ́ba kẹ̀sì rí i pé ẹ̀mí òun ti rọ̀ díẹ̀ ọkẹ́ lè lọ kọ́kọ́ tọ́ àbí kọ́kẹ́ fà á lásọ abẹ́ẹ̀sì kẹ́sì. ẹ àríkẹ́ ẹ wá o ẹ mọ̀ pẹ́ sọ pé kiri lọ́wọ́ ẹ ti ní nǹka ìdá mi ẹ sáfì mí lẹ́yìn fẹ́ o ẹ sọ ìdá wo ló ń ṣe ti gbà padà náà nìyẹn ti gẹ wọ́n fẹ́ náà ni ẹ rí i pé ayé alọ́lá ní àdàdà àmọ̀ràn bóyá ọ̀rọ̀ mi tún lè jẹ jáde lójú ó sọ pé òun ò ó lè padà rí bóyá ni. aṣọ àgbọ̀nsà ni máa wọ́n kò bẹ́ẹ̀ náà lọ. láàrin ìgbà tí ń ṣe àyíjà yẹn lọ́wọ́ yẹn ó lè jẹ́ni tí ò ní wọ́n sọ àlùbọ́sà mọ̀ bẹ́ẹ̀ mi rè ó sì parí ni ọkẹ́ lè lọ lásẹ̀ wọ́n pẹ́ síbẹ̀ pé ẹ mọ ní kí wọ́n á fọ́ lówó oúnjẹ rẹ ìwọ́n tó kúkú ń ṣe yídà lọ́wọ́ làfà bá kúkọ̀ ní òdìdí mọ́ mi ojú tó ti pẹ́ mẹ́ta á yọ pé yọba lóhùn ọ̀fẹ́ mọ́ ṣùgbọ́n tí ọba fi parí báyìí yọba ṣeré ṣùgbọ́n kò ní wọlé wọn ilé wo ni ọ̀wọ̀ ilé ni òwúlẹ̀ díẹ̀ jáde lọ bìkan débi pásọ̀ kan fẹ́ wọlé tẹ́lẹ̀ ẹ bá wọn yẹjú dúkùn tí bá ń bẹ láàrin wọn àwọn ilé ni ọ̀kọ́ra wọn lè rí pàdé àbẹ́ tíkẹ́ẹ̀tì tọ́ba yẹ kó ti parí ẹ̀ńdà mẹ́tẹ̀ẹ̀ta èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ tí ó fi lọ sí kíni o tí ó fi lọ ẹlòmíì. ẹlòmíì tó bá fẹ́ yẹ yóò tó yí rẹ wò. nígbà tí wọn bá ti parí yín dá eré pánìwé yẹn Ọ lè padà dáadáa Ọ lè padà ó lè padà nígbà tí o ti ṣe ẹ̀dá ọ bínú túká lásán ni bí yẹn bínú túká lè yes wọ́n lè fẹ́ra wọn wọ́n sì ní ìdíkà tó yìí gìmí tó ẹ wọ amúrùbùnú ẹ ẹ abùlàánsì tọjọ tọjá òjíṣẹ́ Ọlọ́run sọlọ bá àṣàlà òun lọfẹ zainabu tẹ́lẹ̀ ọmọ àgbà òjíṣẹ́ Ọlọ́run ní zainabu òun lọfẹ igi tó ti so fún ọ before Islam wọ́n dẹ̀ ti bímọ fún òun ló bí òun tá nẹ́bí máa ń gbé dání tí Islam. wọ́n tún àbùsè gàdà ó tún lọ fojú ànẹ́bí lójú ogun ṣùgbọ́n wọn ò pa ń tòótọ́ débi pé nbí tí wọ́n tún lọ́rọ̀ yẹn lágbára dé wọ́n lẹ́rú wọ́n tún lẹ́rú báyìí tí fi rárá rẹ̀ sùhánàlá góòlù yàwó ànẹ́bí kù kálukú súnra láti ọlọ́run fún ọ̀rẹ́ ọjọ́ ti pẹ́pẹ́pẹ́ ọ̀sẹ̀ ìyàwó mi. àwọn míì lè jàdúkà lọ́dún mẹ́rin wọ́n lè jàdúkà lọ́dún mẹ́ta wọ́n lè jàdúkà lọ́dún méjì wọ́n bá padà. ṣèjà ẹ ṣe mọ̀ nígbà tí ti búra àní pé ní nǹkan torí èèlà ni bábùlì èèlà ni wọ́n ń gbọ́rọ̀ oṣù mẹ́rin àwọn àfáàkẹ́ máa ń sọ pé tá a bá fẹ́ fobìnrin torí yẹn ju obìnrin níyà ni tọ́ba yìí pé ìjà náà níjà mí lè má yẹn ju dìgbà yìí á ní sùúrù náà ṣùgbọ́n èyí tó búra ibi àní ní dọ́dọ̀ ẹ̀ mọ́ ni òun náà ń pè ní ìlà àwọn apáti títí fa àwọn akọ̀sù mẹ́rin adájọ́ máa sa alẹ́ sọ̀rọ̀ méjì ẹ mọ kó jù lẹ́yìn ẹyẹ kọ́ bá fẹ́ mọ́ wàá ẹ mọ kó sáré lọ́ọ́ bá sùn tí ọba ti bá sí báyìí kàláàsì ó lù síyàwó ẹ̀ nìyẹn adájọ́ máa yà wọ́n mọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ni adájọ́ ẹ̀sìn ni o bàbá sàtò bàbá sàtò. lórí ọ̀rọ̀ ti gbọ́ wọ́n ti wọ́n pé mm-hmm. sí ìwọ náà pọ̀ yẹ kó kó náà ẹ rí kíkọ̀ tọkọ̀ kò lóorin ẹ̀mẹ́ta lèèyàn máa wì ẹ̀ẹ̀kan ló wì ó ń jà ní wọ́n sì ya aláìmọ̀ kan ó bá tán àbẹ́ ti kẹ́ wọ́n ń jà wọ́n dẹ̀ tún ya aláìmọ̀ kan lọ́rọ́ bá parí ṣe rí nìyẹn já tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi ti kọ́ lẹ́ẹ̀mejì fúnra rẹ̀ tẹ́lẹ̀ tó ní sẹ́yìn wọ́n wá tún lọ kóòtù ọba tún lọ wí bẹ́ẹ̀ pé mo kọ́ ọ náà ni ìyẹn nìkan láka wọ́n yàtọ̀ síbẹ̀ àìmọ̀kan ni wọ́n fi ń sọ̀rọ̀. سبحانك Thank you.